àwọn ọmọ wa níbi ń parí kọ́ máa jẹ ọ̀rọ̀ àmọ̀là funfun méjì àti ìṣe ẹran mẹ́ta ṣé kí n ta yín lòdì ọ̀run. ṣé lásọpà ló jẹ. ṣé lásọpà mi ṣe kọ ẹ̀kọ́ nu kò láyé kò ẹ̀kọ́ òògùn méjì jẹ mọ́ jẹ́ kí wọ́n tún kúnlẹ̀ lónìí. wọ́n sì lágbàlá jẹ lápọ̀lù ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ṣé wàá da kákọ̀dé kú. ẹ ẹ ẹ kú ọ̀rọ̀ ọ̀rọ̀ rọ́bìṣì tó ṣe níbi ìsìn sọ èrè ẹ. ó padà wálé láti wá bomi ara kó tó lọ síbi tí mo rán ẹ jọ ta ni ò bá rí òun ọjà bí òṣèwọ. mo lọ pìtìpìtì tí ó pìtì ara rẹ ni ìdí tẹ́ fi ń bá mi pìtì ni. padà ìdààmú àdúgbò èmi ìdààmú àdúgbò yìí wàhálà wàhálà wàhálà. kíni kíni ìtumọ̀ yẹn. nígbà ń pàmù tó ń pàmù ọ̀ ń pàmù mi láti ìsàlẹ̀ dókè ṣé mi ló ní pàmù ẹ. ìgbà tó fẹ́ kúrò ní ìlú yìí àṣé tó ṣe máa délé lé dáadáa. àwọn ńlá ni mo jí mo gbọ́ wọn lágẹ̀ẹ́gẹ́ àgbà wo lèmi náà láàrin àwọn àgbà tù. ṣé kí n gbé ọdẹ bẹ̀ sọ́wọ́ àkọ́ òbí o jẹ́ gbogbo àtàìsẹ̀ báyọ̀ sango lọ kó lọ fíjọ artist yọ̀ǹgì dù olójúdí wà lè dù lọ fíjọ yọ̀ǹgì dù. oúnjẹ bẹ́ẹ̀ I don't belong to the zoo. à ń sọkò ẹ má bìí bàbá ìwọ lè lóko ìmọ̀ọ́mọ̀ bàbá ojú bàbá rẹ fọ́ọ̀nù ẹ bàbá mi. ṣé bá wọn jàre iwájú rẹ̀ ṣé gbọ́dọ̀ jàkọ́ lọ pa everybody. ó ní ọ. ah orúkọ tí mo fẹ́ pèrè àmì tẹ́lẹ̀ nù. ó ti fẹ́ nu kọ bẹ́ẹ̀ mi. láì sàdìẹ àwọn adìẹ kọ́ lọ́wọ́ kókórókó báńkì ní tẹ̀lẹ̀ ńlọ adìẹ ní kọ́ńtà. bàbá mi la tó gbójúlé tí ń fún ní ìlà ìgbẹ̀jẹ̀ báyẹn fún ọ wọn máa gbẹ̀jẹ̀ o alágbára yé ńlẹ̀ ṣó fẹ́ dọ́lọ́hún ni alágbára yé o ẹ̀ ṣe fẹ́ dọ́lọ́hún ni bàbá mi wò yín o ẹ̀ bàbá mi mm, àdákẹ́dájọ́ alágbára yé ṣe fẹ́ dọ́lọ́hún ni alágbára ayé ṣe é fẹ́ dọ́lọ́hún ni. ènìyàn ló ń wá ló ń wá wàkúwà ẹ ò rí i. bàbá mi ní fúnni ní nǹkan tí kì í wẹ̀yìn wọ̀. báyé fún ọ ní nǹkan wọn fi gbẹ̀dẹ̀gbà lọ́wọ́ ẹ wo wo wo kò sóhun táyé fúnni tó ń bá nìkalẹ̀ torí bàbá. bàbá mi la fún ni má sí oh. rẹ̀gùn ẹ̀. bàbá mi ni àfúnni má sí rẹ̀gùn. àsúnni má sí rẹ̀gùn nù. ìlú kọ́wọ́kọ́wọ́ ni wọ́n máa lù ú. ta ló rírú ìwọ èyí tó fún ẹ nílé tó mọ̀ pé bad luck ló ń gbé sílé ìwọ ẹlẹ́dẹ̀ burúkú ò kàn dọ̀tí dànù gbogbo nǹkan wọ́n sọ pé kò kàn ń sùn ní fún un oorun burúkú wo ló ń sùn oorun burúkú wo ló ń sùn nígbà tó ògbàdé onílé onílé ṣe lé ẹ̀ dáadáa nígbà tó máa kẹ́lẹ̀dẹ̀ wọlé èèmọ̀ pàkìtàn nílé àpàdà dì wọ́n lóorun burúkú ni àsùnkọ afalala orí burúkú lomi ìsùn nínú ilé wo ìdọ̀tí jáde jáde tàmí tó yẹ kó gbalẹ̀ ó ní gbalẹ̀ ah, mẹ́ẹ̀ẹ́dá kí gbogbo yànnìyàn ni ọdún kan tó fẹ́ lomi máa fi ní ẹ lára ni ah, ẹ má bínú bàbá mi ẹ rí pọ́blẹ́mù kan tó wà ń lẹ́yìn sí ni pé ẹ mẹ́pa wọn yín lọ ẹ sọ̀rọ̀ tààrà gbogbo ilé ìtẹ́tí sọ́lẹ̀ látàárọ̀ kò yé mi o kó má di pé tẹ́ wá máa padà wá lọ́la nǹkan tẹ́ <laughs> ah. ọba àlùyìn di létí ó nídìí owó elépo tí wà létí ẹ̀ kan yọ kọ́ bá mú òróró gbóná kan gba ní kanṣu kan dálé kó yọ gbogbo ọpọlọ ẹ̀pọ̀ kó mẹ́ọ̀tì èmi ló ń bá sọ̀rọ̀ yẹn. mo ní ẹlẹ́dẹ̀ ni ẹ́ o dọ̀tí ẹ̀ ṣiṣẹ́ lé kankan o kàn ń ranjú burúkú mi ò dẹ̀ mẹ́ni tó gbalé lọ́wọ́ rẹ̀. Ah mẹ́ẹ̀dẹ̀ máa dín ẹ́ lára títí títí títí títí. ẹ má bínú bàbá mi. ó ní àti wẹ́ni mi lọ́bì kankan èmi gangan lẹ́ni mi àsàbàkù tètè wá ṣe é. ẹ má bínú yẹn lẹ bá ti wá sọ dáadáa tẹ wá stress gbogbo ara yín gbogbo. èmi ò dẹ̀ sínú àwọn kí á ti kà tẹ́ máa máa lọ́ọ̀dì fún mi yẹn lọ́ọ̀dì ó lọ́ọ̀dì fẹ́lẹ́ dà yá ẹ. ẹ má bínú bàbá mi ọ̀rọ̀ mélòó lẹ́ ń sọ láyé yín tẹ́ máa tún parọ́. bẹ́ẹ̀ yẹn yìí ni. èmi jájú gbogbo kí ni ẹ̀mẹ́ Instagram ìdí ni mò ń rí lójoojúmọ́ wọ́n ti fìdí fa finish mi wọ́n lè fìdí kankan mọ́ mi má lè wá fìdí gba máàkì lọ́wọ́ ta ni. wọ́n lè fìdí gba máàkì lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ṣe gbogbo kí gbogbo ilé ló dọ̀tí gbogbo ilé ló dọ̀tí kẹ́tẹ́kẹ́tẹ́. ló dọ̀tí kẹ́tẹ́kẹ́tẹ́. kọjá gbogbo ibi tó olóńjò yìí la máa dín. a máa dín gbogbo àtìlé ọmọ ẹ náà ọmọ àdé ẹgbọ́n ti ta èwo ni world cup ṣe nǹkan yírùn kiri bí ẹni tó ní kọ́lí kí ni nǹkan náà. kí ló wá ṣẹlẹ̀. ó ṣe bí àrùn tó kó sínú iyọ̀. ẹ̀wọ̀n wà ní kí ló ṣẹlẹ̀ báyìí. kò sóhun tó lè tí kì í rà ó. yìí ó ti padà rọ̀ lára yín àbí ẹ̀dùn náà ó kẹ̀rọ kan. dàdí o dàbí. dàdí ẹ̀ dàbí ọmọ mi èyí kí ló ṣẹlẹ̀ ó ló máa tóbi lọ́ba o kò wá sí ní tó lọ́rùn wọn lè lọ ẹ lè fìdí kọ́ mi lọ́wọ́ lọ wọn láwọn ọ̀parọ́ wọn fìdí kọ́ yín lọ́wọ́ lọ kò sí kankan ń bẹ̀ kò sẹ́nibodì tó lè fìdí gbẹ́wọ́ lọ́wọ́ mi òótọ́ ọlọ́run ni ah. kò sí ìdí kò sọ yóò wà rẹ̀. báyà ìwọ ni gbogbo ọ̀rọ̀ tó ṣe ṣe ó wá ń sọ fún mi pé mi àti ẹ ilé ìpín ní ṣe èmi àmàkẹ́ mi èmi ṣe kí ah. àtìkà tó ń gun gbogbo tẹ́lẹ̀ àti ẹ wọ mo ka yín lẹ́fí wẹ́ẹ́ ṣe láì sí sọ́jú bàbá ìrìà ó ti mú wẹ́ẹ́. ẹ ọ ó ti wá kẹyọ kan dadi ooo dadi dadi ẹyin lè mọ ọjọ mi ẹyin lè mọ mi ìdá. oya ẹ fast forward kéré wa kéwà kéré wa kéré wa ara ló ń ta ẹ òdòwú ojowó bọ́ síbí bọ́ síbí ah. bẹ́ẹ̀ ni ẹ bá ṣe orí burúkú torí burúkú pẹ̀lú ẹ ẹni bá a máa bẹ gbẹ̀yàn fún a máa fọ́ dànù nígbà tí iṣẹ́ ti já má wulẹ̀ kúkà róòlù. kíni kíni kíni mo ṣe wáyọ ó lẹ́rọ nù ẹ mama ẹ bọ̀dé tán lórí yẹ ẹ olùjẹ mama ẹ ní ìṣòro ẹ ah, ah, ah. ti tóbi jù. bẹ́ẹ̀ yájú di ojú fẹ́lẹ́ dá ẹ̀ local ah! government yẹn mi ò gbé wẹ̀. nǹkan tí mo lọ mọ̀ yìí nǹkan tí mo lọ mọ̀ yìí lásán báyìí ah, ti ṣayé o. ajá ló ló ń wo yẹn ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mojú bàbá sábà òróǹbó. ẹyà ẹ ti gbọ́. ẹ̀yin náà ti kúnlẹ̀ ju ẹ ti tóbi jù. ok gbogbo ayé gbogbo ayé pátá ló máa gbọ́ ògbó eléyìí ẹ̀ẹ́dì máa jẹ́ mi ìzọ. ẹ jẹ́ ká yẹ kó o tó bá yọ. Daddy, oh, daddy, daddy, where you go for sure in the bed? Oh, daddy, yeah, you run your door. Ara ta ni. come on! Come on, come on! Tí o mọ̀ pé nígbà tí obìnrin nígbà tí wọ́n bá ń da obìnrin láàmú, onídìíkan dáná ní fàbù ẹni mí ìdẹ̀lẹ̀ gbé wéètì. Mẹ́ẹ̀lì gbé wéètì kọ́bọ̀. Mẹ́ẹ̀lì gbé wéètì kankan. Òjò wú wú wú wú. Òjò wú. Ẹ máa calm down. Ah, ẹ ti ń pariwo jù ló ń ṣe náà tó ń ṣe bí kìnní ló dé tó ń lọ kọ́lékọ́lé bí oníkọ́lé nǹkan gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tíṣẹ́ bá ti já iṣẹ́ ti já nìyẹn mo dẹ̀ mọ̀ pé wọ́n gan fúnra rẹ̀ ò dá ìwọ kìíní burúkú kojú nígbà tí mo ní kó lọ wọ̀nà kó sọ wọ̀nà kó gbogbo everybody kó lọ sí wọn náà ti kílẹ̀ tí máa bọ́ lẹ̀ tí máa bọ́ lẹ̀ báyìí mo bọ́ sí lọ́wọ́ bí ọlọ́gẹ̀dẹ̀ ní mo jẹ́ ẹ̀kọ́ mo dẹ̀rẹ́ níbo ṣe bẹ́ẹ̀ báyìí ṣe ẹ̀kọ́ lórí burúkú tó bá jẹ́ bí tọ́ ti yìnyín gbọ́ bá ṣe máa yìnyín dànù ní. ẹyẹ Ah, gbé ìtàn lọmọ yìí ọlọ́run àjàsíra lé n táwọn ilé bá ti rí kéèyàn máa rìn òun ń gbòòrò ni káyàjà ọlọ́run ló mẹ̀dá tó ti sọ fún lẹ́yìn lọ́dùmarè sọwọ́ yàtà tèmi gan ò sí ẹ̀wọ̀n ní sírètì ah! lọ́dùmarè lórí burúkú màá lọ́wọ́ mọ́ níyàwó àmàjírí yàrá yìí o. hello sir mo ti gẹ́ẹ̀tì fídíò sir àṣetọ̀pù ni ẹ̀mí nílò pè mí pé náà kò rí bẹ́ẹ̀ ṣàìjọ tó di ọlọ́run máa máa explain fún yín ẹ̀mí nílò pè mí pé ẹ táàpù kan jò àtòkiri kan sun jáde mo wá ní kí n lọ wò ó bó ṣe gbàgì mọ́ mi nìyẹn ó gbàjọ ń tọ̀mọ̀ sí mi mú ní ṣẹ́tọ̀pù ni òun ló rèpù mi sà tẹ bá wo fídíò yẹn sàṣà ngbà tó yí mi tí mo tó yí mi sísàlẹ̀ ni mo yí sókè yẹ sà ẹ bá jẹ́ kí iṣẹ́ bọ̀ kòró ẹ̀yin náà gbogbo wa la mọ̀ pé kòró ni àwa ń takò síṣẹ́ sá sá ha yeyeyeyeyeye ah mo ti torí ìdodo bàjẹ́ ara mi jẹ́ bò ah wẹ̀rẹ̀ màá ní mọ́lẹ́yà twenty five years experience of agency mo ti ń fa àwọn òyìnbó jẹ́ ìwé ìfọ́ lọ́wọ́ mi rí mo ti gba alẹ́ fún ìyànjú kò sí èyí olódùmarè mọ́jà wọ́ mọ́lẹ́yà àbí kí ni wọ́n pẹ́ wàá jírí ìyàgbẹ̀yìn ní lọ́wọ́ mi kàkà kíkú má jẹ tẹ̀sí àbí ìṣàwádà lónìí ìwọ́gàn ò ní gbélé yìí wọ́n kí ni wọ́n ní kí ní kí ń sọmọ ẹ̀ oníkàlùkù ni gbogbo wa ló lè lójú bá dẹ̀ka mọ́ ní gbàrà wò iṣẹ́ ti jáde nìyẹn wo ni kò máa mú jẹ́ mọ́ṣẹ́. Ah, ọmọbìnrin yẹn á ti bẹ̀rẹ̀ báyìí wọ́n lọ ṣe é ṣe pé ah, ayé ẹ̀mí ní gan òní dáa fúnra ẹ̀ lọ́nà ọ̀run o àbí àbẹ̀wò ni orí burúkú báyìí iṣẹ́ dẹ̀ bọ́ bẹ́ẹ̀ torí ìdí. irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ mo ti ń bọ̀ mo ti ń gbé mọ́tò bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ màá gbà fún ara mi ti bọ̀. Bàbá, èmi máa bọ́lẹ̀ yín báyìí. Èmi máa bọ́lẹ̀ fún un. Ẹ̀yin náà máa gba ẹ̀kú náírà. Àwọn náà máa gba ẹgbà ẹ lọ yẹn jẹ́. Irọ́ ẹ má sọ mí pọ̀ ẹ má sọ mí pọ̀. Ẹ má sọ mí pọ̀ No, bàbá ẹ̀ lè sọ mí pọ̀ ẹ̀ lè sọ mí pọ̀. Àbọ̀ lè ṣe máa wájọ ìwà mi lọ́wọ́ sọ fún mi tó wọlé pé mo kẹ́ fún mi tẹ́jú mi pé. mo dẹ̀ ṣàlàyé fún yín pé iye báyìí ló wà lọ́wọ́. Ah, ah! bàbá. ẹ ni gbogbo wèrè bá ẹsìn wọ́n sọ fún tó wọlé náà pé mi ní change lọ́wọ́. ibo lẹ́yìn lọ jàre ọ̀nà bó lẹ lọ. ọ̀nà báyìí lèmi ń lọ. báyìí mò ń lọ. ẹ ṣe máa fílẹ̀ ni. fílẹ̀ wí. ṣe máa fi ebi fifty naira ni ṣe máa fílẹ̀. àti ẹ̀jẹ̀ àwa change ṣe ẹ̀jẹ̀ àwa change ṣe. sorry o my brother two fifty naira you have change. ìyẹn já lọ sọ́dọ̀ wọn bẹ̀yẹn ká ṣe iye léṣo nìyẹn bẹ̀yẹn mi ìyẹn gbogbo àwọn kan báyìí mi ò kí máa ń láìkí ẹ̀ èmi ò kí máa ń láìkí ẹ̀ olórí burúkú ààrẹ nísìnyí ó sọ̀rọ̀ pọ̀ nísìnyí ṣọ́mọ ibi tí mo lọ ṣọ́mọ ibi tẹ̀ ń lọ. do fifteen naira ni o èmi ò gbé báàgì dání ni bá filẹ̀ fún yín. àǹtí kò máa tà owó mi ni owó mi ni. torí kò dẹ̀ sí nǹkan tí màá fi tí màá fi lọlé ni mo ṣe lè filẹ̀ fún yín o. àti ẹ̀fìn yẹn lẹ̀. ẹ ká sọ mà. ẹ ká sọ mà o ẹjọ ṣe ní change. ẹjọ afẹsẹ hundred naira méjì ní fifty naira méjì. ẹ ní change. ẹ wá ibo lẹ ń lọ báyà. ẹ ṣe máa dúró dé yín ni. ó ẹja ẹja ẹja ẹja wo street ẹja wo street. Ah. fifty naira máa ní bọ̀dá. ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹja wo street yìí ọ̀ ń ta àwọn àwọn kinní wa ń bẹ̀yẹn mí láìkó gbòòrè báyìí. hello hello mo ti síwájú. ṣé ẹ rò pé máa gbé fifteen naira yín lọ ni. irọ́ irọ́ bóyá kémi náà mú dání díẹ̀. a máa ṣẹ̀bọ́lẹ̀ nu mọ́tò nísinsìnyí ni. ó ti ń pẹ́ jù lọ́wọ́ yín ìṣèbájọ́ ní ni ẹ kémi náà mú dání díẹ̀. ẹ ó yẹ yẹn díẹ̀ kémi náà dìímú díẹ̀ bóyá yẹn máa. ṣé bẹ́ẹ̀ ṣe rótó yìí ládùrú múra yín bó ṣe lè tó yìí fifty naira máa ní fifty naira máa ní. ìdórí mo kì í o mo kì í o ẹ dáhùn ah, ah, èmi ò gbọ́ ẹ dáhùn dáadáa ah, mo kì í o. àwa náà kì í sá. ó jàre ẹ pẹ̀lẹ́ ilé ò ní bàjẹ́ o ẹni tí ọba àbàjẹ́ ọlọ́wọ́n bá ti tó tètè lílé lọ hmm. ẹ dákun ìpàdé wa yìí n ò fẹ́ fàágùn n ò fẹ́ fún ní àmì fàágùn àmì kúlúbọ̀ mo fẹ́ ṣe. ní agbára ẹ̀jẹ̀ Jésù gba gbogbo ògùn. ẹ̀bọ́n bá níbi tó fẹ́ lọ sí mi ò ní sọ tí màá sọ ni. bẹ́ẹ̀ bá wò ẹ rí i pé a ní ojú tuntun ní láàrin wa ojú tuntun tá a ní. òun la fi rọ́pò Emily tí ó kúrò níbi yàrá àtọ̀kàn òun dalérú dalérú hmm, òun la fi rọ́pò rẹ̀ a kí kọ káàbọ̀ sáàrin wa o ẹ wá gbọ́ o wọ́n ní omi tuntun ti rú ẹja tuntun ti wọ̀ o ṣe mọ̀ pé ẹni tí ó ń bá wa gba owó ilé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ alágbàtà tí sọjà dọ̀wọ́n hmm. ọlọ́run ti bá a lè lọ ọlọ́run ti bá a lè lọ fún ìdí èyí gbogbo owó tẹ́nìkẹ́ni ọba sanu yín kọ́ wa mọ̀ rí mi ẹni tó bá san. òní. kí wàá ní kí n wí. ẹnikẹ́ni tí ó sanwó lé tẹ́ ẹ̀ bá ti rí mi ẹ̀ mọ̀ ríyàwó mi bọ́ ọ lọ ṣe mọ gbọ́n tán mọ mọ̀ tán tọ́ sanwó fún ẹni tí ń gbowó lọ yín tẹ́lẹ̀ ó tòwó mi san o èmi ò gba wèrè láàyè o èmi ò gba wèrè láàyè ǹjẹ́ gbọ́. má ẹ má disturb ara yín gbogbo nǹkan máa change nínú ilé ìsìn ṣètì gbọ́. a ní ọmọ sọ yorùbá díẹ̀ díẹ̀. ẹ má wọrí gbogbo ẹ náà ló máa yé yín mm-hmm. ṣó ti yé mo kí gbogbo yín o. wọ́n láwọn kí í. ṣénú bí ní ẹ mi lóhùn dáadáa náà. ẹ káàbọ̀ nǹkan tí mo fẹ́ sọ ń sìn ni pé ṣé rí gbogbo owó afọlẹ̀ pátápátá gbogbo awọ àwọn tó ń bá yín dalẹ̀ nù gbogbo owó ná hmm, gbogbo owó olùdọ̀tí yẹn gbogbo owó mi èmi mi ò lè máa gbà ṣó ti yé mo ti wá ní ẹnìkan tí mo fẹ́ kó máa gbà láàrin yín bẹ́ẹ̀ ni madam mania. ẹ praise the Lord. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tí gbogbo yóò bá ṣe ìyẹn ò ṣe nǹkan kan kó ní kálukú ti sanwó fún mi mm. ṣé wá rí gbogbo ẹ̀yin ẹlẹ́sẹ̀ ṣóṣòṣò tẹ máa ń díjú sọ́kọ mi ẹ wò ẹni tí mo bá mú ẹ máa mọ̀ pé <laughs> èmi gan tẹ̀ ń wò mi ò ń ṣe ẹran rírọ̀ ṣọ́sí ẹ sọ̀rọ̀ náà kò sẹ́ni tó tẹ̀ dálìn ẹ sọ̀rọ̀ náà kò sẹ́ni tó lè déjú sí mi mm. ẹni tó lè da àwọn dalérúdalérú náà lọ́lọ́run ti lé lọ́hùn mm, lọ́lọ́run ti lé lọ́hùn lọ́lọ́run ti lé lọ́hùn ìpàdé wa tí a fẹ́ ṣe léde kò jù bẹ́ẹ̀ lọ oníkàlùkù kọjú ẹ̀sìn tó bá lọ. ó dàbọ̀ darling ẹ jẹ́ ká lọ nàṣẹ́ ṣe fẹ́ máa wojú wọn ni. irọ́ ẹ ṣe ti gbọ́n tí ìyàwó mi sọ fún yín o. àgbọ̀ àgbọ̀yé. ìyá àgbà bẹ́ẹ̀. ó dáa orúkọ àgbọ̀ máa lọ ẹ máa lọ. a lọ rẹ̀ ẹ pẹ̀lẹ́ bàbá ó jàre ẹ pẹ̀lẹ́. àbórí ó dẹ̀ ní ká máa rò ohun ọwọ́ mi ò tó n ó fi gbọ́ngbọ́n wọ́ ẹ̀yìn ọ̀rọ̀ ní ká máa ro. ẹ̀yin ọ̀rọ̀ ní kárọ̀tì lẹ́tà ti wá kárọ̀tì ibà sì ti dé kárọ̀tì ìpínlẹ̀ ṣe kádẹ̀rán ti àtúbọ̀ orí gbé bàbá bíní kátúra ẹni bíní jíjó àjùmọ̀jó mádùn àwọn ìdájọ́ bàbá bíní. ẹ fún mi lówó ẹ fún mi lówó lẹ́kọ̀ọ́ ẹ̀yin méjì lẹ̀ ń gbé bíbá yìí two thousand naira ló yẹ kẹ́ máa san one thousand yá tún máa pẹ́. ẹ láì five thousand. àbí ten million ni. àti mo pé ok ibẹ̀ yẹn lọ́wọ́ ok ah ẹ jẹ́ kọ́ lè kàn dọ́là lọ kọ́ lọ fọ́lùwọ̀ ẹ̀ ní pípé notice àti mo pé. ẹ afegbowole o a fẹ́ gbowó lẹ̀ ẹ̀ ń bọ̀ kí ni ìgbà ló yẹ mo wá gbà la wá wò ni ẹ mú wo wájú ara kan tí ẹ̀ lè ní tẹ̀sán lẹ́ẹ̀mejì olóńgbà yín kiri àdúgbò yìí. junior kí wàá lè tẹ̀sẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ lọ lákọ̀ọ́kọ́ ah olóńgbà yín kiri yẹn o abájọ tẹ́ fi tètè rí ilé ọkọ gbé ń lẹ́ fi ní ìdádúró ọmọ. ọmọ jí o owó olè o ẹ mú dání tẹ́ bá ti ń bọ̀ owó olè owó olè. ìṣàlẹ̀ fi ràn yín lọ́wọ́ o. ẹ ẹ pẹ̀lẹ́ kí ni. owó ni. níbo. <laughs> ah. Ah, ìyá yìí. máa mú ṣéǹjì lọ. ṣé ní ṣéǹjì tẹ́lẹ̀ ni. ẹ wo bí tẹ́ ti fowó jáde ẹ̀kọ́ tí ẹ níbẹ̀rù ọlọ́run mọ̀nà ká ẹ dúró bọ́dá yóò lè lo oògùn fún mi. <laughs> ó ti dùn wọ́n yín last time. Mr. Sam owó lẹ o ṣẹ́yìn nìkan kọ́ lẹ wà lé ni àwọn ah, ìtẹ̀ ṣe wá sílẹ̀kùn. owó <laughs> ah, lẹ one thousand. Ah, ah, <laughs> Mr. Sam lọ́sàn ọgbọ̀n ìtúwẹ̀wù ẹ̀yin ní kọ́kọ́ lẹ̀ wá lé mi ẹ pẹ̀lẹ́ o. Ah, Mr. Sam wọ́n ṣe ṣìnà jù wọ́n tún wọ shed lọ́sàn ọgbọ̀n kò dẹ́ ṣe pé bóyá ooru ló mú wọn. irọ́ wọn ti dé láti ilé ọdún as long as ẹ bá ti wà nínú ilé ó ti di dandan kẹsànwó ilẹ̀ bọ̀dá kọ́pà owó ilẹ̀ ni o ṣé ìṣe ráìsì lọ́wọ́ ni owó ilẹ̀. ọ̀rọ̀ àsìkò tán ẹ̀sán ṣàkóso. bàbá mi èmi kọ́ ni mo ní kẹfà gbára wa máa ṣáàbù ìgbà tẹ́ ẹ sán tó sì rí ìdìyẹn ẹ rí nígbà ẹ wọ́n ń sìn ó ti expire ọmọ ṣe wá gbà bàbá mi. ṣe aníjà tiẹ̀ tẹ̀lé. ní ìbú yín náà agbára kọ́lẹ̀ yá ṣe kọ́pà ni wọ́n tún bọ̀ ń ta àwọn ọmọ owó náà dání ọlọ́run ló mọ bẹ́ẹ̀ pass secondary school làkàyè wọn kọ̀ ti explode lẹ̀ ẹ ṣé bàbá mi ẹ̀yà pẹ̀lẹ́ ẹ jẹ́ kojú sí ìnàmà àǹtí Suzy. dákun dákun àpàdánù mọ́ níyà àpàdánù mọ́ níyà dákun dá èyí kí ló fẹ́ gbà kí ló fẹ́ gbà má sàwọlé mọ́ dákun dákun dákun dákun èyí ní gbowó lé. ẹ fún mi ní two hundred. two two hundred thousand irú ẹ jẹ́ ká ṣe báyìí ẹ fún three hundred. Ah! Ah! Ah! àjọ ọjọ́ tó lọ lọ́ọ̀ lóun ní kókó three hundred thousand ẹ mọ̀ pé tíyàwó yín bá gbọ́ gbogbo gbogbo kọ́ ní tẹ́lí pátápátá ló máa gbà lọ́wọ́ yín two hundred thousand pọ̀ dákun pa mílíọ̀n mọ́ pa mẹ́ta. bàbá mi ṣìnà pọ̀ nínú ẹ̀jẹ̀ yín mi ṣẹ̀ṣẹ̀ máa ká yín ọ̀tẹ̀ three hundred thousand. mo mọ ẹnìkan náà wí bẹ́ẹ̀ ẹnìkan náà wí bẹ́ẹ̀ <laughs> sí bá mi sí. ìwọ tó tún dàbí èsì tòrọ ọmọ ìpupa ẹ jẹ́ n gba three hundred thousand ẹ ti yọ fẹ́ gan kí ló kù lára ẹ. jẹ́ ìsànlájì jẹ́ ìsànlájì. ṣé fẹ́ nu ni bàbá mi èmi pé ìyàwó yín ní wèrè lórí ah. ẹ jẹ́ kúkú lọ sọ fún ah. ẹ tún three hundred kò sí wàhálà ẹ sọ three hundred. mọ̀dàmú mọ̀dàmú mọ̀dàmú torí ọlọ́run. máa sọ bí tẹ́ máa ti gbé wá eh? ó yẹ padà síbi nǹkan ta ló wà lókè ní ẹ̀yìn méjèèjì ṣé ìwọ ni àwọn. Ah, à ń wà lókè ara wa ni àjọ wà lókè náà. ọmọbìnrin yìí màdàmú rere wọn ayélé. dàpọ̀ tẹ́ni tó dé lónìí la rí. ó lè dàbí lásìbọ̀n. tẹ́ni tó dé lónìí la rí. tẹ́ni tó dé lónìí la rí. ẹ lè rí tèmi bàbá mi ṣe ló wà lára yín mú ìyàwó sìgí mi ṣẹ̀ṣẹ̀ má ká o bàbá gbùdùn ń bẹ àwọn tó bá kéré yẹn ló máa ń ah! láì kí ni. látòlélọ́wọ́ ògùn rè ti máa fi bẹ́rù ẹ̀ wò látòun náà kò jẹ́ dárú ẹ̀wọ̀n. bàbá mi wà ní ẹ̀jẹ̀ yín kò lè kú àti kékeré ilé tí ń ṣe ah, ṣìnà òyìnbá ah, padà síbẹ̀ bàbá padà lọ gbódò ẹ má ṣe ẹ má ṣe padà. a méjèèjì náà ni àjẹ méjèèjì náà là wà lórí ara wa dákun jẹun ẹwù jẹun ẹwù. tí mo lè rò pé innocent gay ní ẹbí ẹ ṣì jẹun ẹwù mo lọ bá sọ fìlà mi sí. Ah. ẹ ti wọ́n fìlà bàbá mi ṣé wọ́n dúró sí. má bàa ń wo fìlà má bàa ń wo fìlà. For Hello. Hey, Bonnie. Fine. How far, babe? How market? Ṣájẹ́ gbogbo ẹjẹ bá kan. Àbí àbúrò. hey hey hey. báyìí. Ẹ sún báyìí, sún báyìí, sún báyìí, sún báyìí, sún báyìí, sún How far, babe? Ṣé ìwọ ni? Ah, mo ti rójú rí nbìkan mò ń bọ̀ mò ń bọ̀ jẹ́ pèkì ẹ̀ ah níbo mo ti rí yín rí iná irọ́ mi létí ẹ mi rí yín rí àìtún máa parọ́ mọ́ tara yín ah yé mi lè gbàgbé yín láyé bóyá ilé léyìí mo mọ̀ yín rí mo mọ̀ yín rí píkìtì píkìtì píkìtì níbo mo ti mọ bọ̀dá yìí náà. bóyá ní airport. airport wèrè wo ṣe forí ni nǹkan tó dá ń wọlé. ẹ mo ti rántí mo ti rántí mo ti rántí bódá ilé léyìí fine boy no money akago number one gbà ìwọ ló ní tún gbà number two ìwọ ló ní ó yà gbàrà lápapọ̀ ẹ ó ṣe mo gbé fún ẹ. oṣù ọ̀pọ̀ òun ni ṣáà náà ọ̀rẹ́ mi. is a different someone is a different person. is a different person Kini, ni ṣọ́kọ lé ẹ ni bí a ti kì í ṣe pé mo rí mi kan ìgbésẹ̀ ẹ ṣe pàdé ra yín sí ìyẹ̀wò familiarity. ah bọ́dá yìí ló bá mi jà sí fifteen naira. wow no no no no. ó ti bá mi drag ẹ̀ ẹ wo ẹ jẹ ẹ wojú mi dáadáa. ó ń bá mi dírágì fifteen naira mo wò pé ah bí gbogbo ìṣe ga tó dẹ̀ lù gbàkọ̀ yìí ṣé fifteen naira wá ni problem tó máa ní láyé ẹ ni àti fifteen naira ni. a máa wà lórí ẹ̀fún bí i six hours. are you for real? mi ìṣeré mi lè parọ́ fún ẹ. ṣebí change mi ni mo rántí. owó pàápọ̀ change pàápọ̀ ẹ mo dẹ̀ gba owó dẹ̀ mo dẹ̀ rí wàá fún mi lọ́wọ́ mi ṣe ṣe bọ́ mi ni. ah ìrònú àwọn tálákà ó rí fifty naira ló tún ṣe ẹ eh, ẹ eh, owó pawápọ̀ owó pawápọ̀. ó ti yẹ bébì má fọ àjọwọ mọ́tò kan náà ó ti yẹ kọ̀dọ́kítọ̀ rẹ̀ so wá pọ̀ change it mílíọ̀nù àlọ́wọ́ ẹ̀mú rẹ̀ ní màá gbowó mi yẹn ṣe ẹ̀hẹ́ eh, ẹ̀hẹ́. ó tún dunnú lórí fifteen naira ọlọ́run ayé àwọn tálákà máa ti bàjẹ́ o Fifteen naira. ó mọ nǹkan ọ̀rẹ́ mi ṣó ti gbowó ẹ̀ ṣáá ẹ ó sọ pé màá yí transfer. yéé gbèsè dé jìbìtì ara àtàtì tẹ̀mí ọmọ gba transfer ò dẹ̀ gba káàṣì gba káàṣì eléyìí olówó lọ́wọ́ ó ní tó wọṣọ let me sleep lọ́sàn ọgọ́ ẹ bó ṣe wáyé nǹkan wà ókè fún un mo síkírá lórí síkírù mi fún ẹ Eh? o fẹ́ fọ́ fọ́rọ̀ tó sọ. ẹ wo bàbá mi èwo ń tèmi tún lọ fún fẹ́ka láàtì ó yẹ kó lè mọ̀ yẹn ṣe torí bó ṣe wà ìwọ náà wò dáadáa wò dáadáa báwo làárọ̀ ọ̀la yín ṣe fẹ́ rí ẹ padà tíra yín mọ́lé ni wọ́n gbà ó gbé fún ẹ. you are high o bá ní má gbà change mi lọ́wọ́ ẹ ni wo wo. ọ̀rẹ́ mi sọ ìrọ̀ ṣe mọ̀ bí kí èèyàn bí kọ́ńkọ́n kí nǹkan dá èèyàn pọ̀ kó wá pé ẹ̀tọ́ mi ó ti yẹ ó kàn ṣe bí kíní ni o. ok mo understand kí ló máa ṣiṣẹ́ first time ló ṣe máa ṣe báyìí mo ò bẹ́ẹ̀ kó gbó aago ẹ̀ fún mi mo mọ̀ aago ẹ̀ yìí ni ṣé wà expensive so tó bá yẹ ti ṣe tó bá ti yí bákan náà so i'm just take the risk for go and sell it out ọwọ́ kí ló fi o. Hmm, mo fi ìpórí ẹ burú. like. like orí ẹ burú so kí n bá gbo fún ẹ̀sìn torí mo fẹ́ hùn ọ̀rọ̀ tó sọ ọ́ sì yìí nísìnyí ó ti mú ẹ ní ìsìnkú náà ó ti ń fọ́ ó ti ń fọ́lù láì yẹn. tẹ hold on how far ṣé òun àìmì ní títí pé mo ti ń pè ń pọ́ọ̀ṣ fún ẹ So expect pé kí tẹ̀lé kó lọ ṣe mí ló ṣòfin mi nàbí kí ló kí ló jọ láti sọ. Ah, ah, so kí n bá gbomi fún ẹ jọ̀ọ́ má bínú tí bá bá gbo fún ẹ ọdún mẹ́rin fẹ́ fi sáfìsì mi jọ̀ọ́ torí Ọlọ́run lórí kí ni o tọ́ lọ síbẹ̀ ni. orí olóṣèlú orí burúkú àyà ló make me ṣàmárí pé rírà dáadáa ìdí ọ̀tọ̀ ń lọ lọ gbé mọ́mí kó lọ gbá wọn àti ẹ̀ lé ẹ̀ eh? kó lọ fi wọ́n lọ ṣe wọ́n lọ ṣòfin wọ́n ṣì dànù. <laughs> wèrè mo gbà <laughs> àwọn ni mí ẹ̀ ní bà tèmi jẹ́ bẹ́ẹ̀ fẹ́ bà tèmi jẹ́ ẹlẹ́dàá màmí ò ní jẹ́ àwọn wèrè. ago alaba ago bailapi shout out to my nigga wey dey solve for me. ah problem solve is a problem ọ̀gbẹ́ni problem tó bá tó bá cast sí wọn níbẹ̀ solve ẹ o. èyí èyà èyí èyí èyí ọ̀mí gan fẹ́ ra mọ́ ọmọ èmi gan fẹ́ ẹ máa ra mọ́tò ṣebí bó ṣe ra mọ́tò lélẹ́yìí owó tó yẹ kẹ́ ẹ fi ra mọ́tò ó lẹ ti fi lásìgà tán yìí subuhana ńlá àáfà àáfà alájà láàárọ̀ Jímọ̀ nítorí Ọlọ́run. ẹ Ọlọ́run wa complain fún yà. orí ẹ wá máa ta yín ẹ wá máa kọrin orí ń ta mí orí ń ta mí. tájù dín ní. ń gbọ́ olórí ò ní ta yín. kò kẹ́ ṣe bẹ́ẹ̀ wà kí ló dé mi mo lórí mi ṣe bí àbí orí tí ẹjọ́ ṣe ẹ̀ ni ah, kí ló kẹ̀ ẹ́ wà kí ló eh, ṣẹlẹ̀ gan. bóyá orí ẹ ló wà lórí ẹ. Ah, ah. ẹ dúró ṣé ìrọ́pọ̀ ojú lásán ni wọ́n fi mí jẹ chief tenant sí ni ṣeré lè tẹ wá ṣe yìí o ẹ ó ti wá kún báyìí eh, torí gbogbo yín pátápátá òun lẹ ní rẹ́gísítà mm. atrocity yín ti pọ̀ gan nù léyìí bọ́ títí yín ti wá kún báyìí ẹ mo dẹ̀ máa make sure pé gba quick notice. gbàkìlárú fàájì ẹ̀ bẹ́ẹ̀. <coughs> <laughs> ẹ jọ àti chief tenant wọn fi ń jẹ chief tenant inú yín dùn kì í ṣe ọ̀kan náà fi jẹ caretaker wọn sáàkì ẹ̀dá rẹ wọn gba yọ kò sí bẹ́ẹ̀ wọlé ní yìí o kò sí máa wọlé litigation kò sí bẹ́ẹ̀ wọlé ní yìí o àsìkò tí ẹnu olú lọ yìí o tí wọn fẹ́ẹ́ expire. ṣé mi ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mm. pẹ̀lú nǹkan tẹ wá ṣe báyìí first lady gbúdọ̀ gbọ́ sí i ah. tẹ́ bá ti jáde kóòrùn ilé yìí ah. wà á kọ́ mi bastard. wà á <laughs> first lady tó ìyàwó ọlọ́run ẹrú ọba wà ẹrú bódò wo tó bá fún wa ní kúndùn ti sínú ilé yìí oṣù mẹ́fà náà máa kọ́kọ́ lò ó lẹ́yìn oṣù mẹ́fà ìwà tó wà lóṣù mẹ́fà mi lẹ́yìn ìwà tó wà lọ́dún kan kò sí lọ́yà tó lè lérú àwọn àkóbá ẹ̀. olùmọ̀ràn kìlà wà yìí wọ́n lè ṣíjì àwa ó lè ṣíjì àwa. ẹ̀yin méjèèjì ò ní tìjú <laughs> ah. omi gédé ọlọ́run méjì fi ń gbénu yàrá kan. ọyọ́ tán ta ìtìjú àwọn òsì ṣe kí ni. aago kí ẹ ẹ wo six months àníṣọwọ́ ẹ̀ ọdún kan àtúnṣọwọ́ ẹ̀ mi kò sẹ́ tó tẹ̀lé lé wa wò tó bá yà tún lè gbà mí àmì ìṣe mi. Mm. gbogbo ayé ilẹ̀ kú ti fà tọ́ rẹ̀ ìbànújẹ́ ni chief tenant. ojú jóná ọkọ̀ jóná. kò kàn ẹ́ ó pè wá ó pè wá. orí mi dán orí mi yeye ẹlẹ́dà mi bá mi ṣe àlówó. Ah, ah, tún nílò jẹ́ kí ni pizza wọlé lánàá ó jẹ́ kiri peter dẹ́sí ó jù sílẹ̀ ilẹ̀ peter tí òun lè fẹ́ níbọ̀dì jẹ èmi ò jẹ́ nú ẹ̀ ó máa ń múlé ó máa sọ́ di ní àtọ̀ ọ kì í fi yànjọ ìyàwó ní kó má lè dé ní ẹgbẹ́ mẹ́rin I hold my post dearly Susie, Susie. ọ̀gá ah. alára pupa. ẹ fẹ́ jálẹ̀ kù fún mi ní kí ló ṣẹlẹ̀ gan kí ló dé. kí ni reason tó ṣe dọ̀tí nínú ilé tó wá mọ́ níta ó dọ̀tí lè yan nígbà tó jẹ Peter lánàá kí ló tó jẹ pálí ẹ̀ mọ́ dáhùn. ṣé tó ilẹ̀ ṣe wá ń pariwo hypertension rí ẹ ń pariwo gan ẹ ń pariwo tí ń pọ̀ jù. èmi pariwo ah ẹ máa tọ́lá hypertension. mo pariwo o tún mọ rí pé èmi pariwo ah o mọ kan tó ṣẹlẹ̀ ṣé kí n bẹ. bẹ́ẹ̀ kí ni. ṣé kí n bẹ. wọ́n á má fún mi ní wàwá yẹn kí ni bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀. kí lèmi ń bẹ kí ni mò ń bẹ yé yé yé o tọ́ wèrè bèbí tọ́ aládùúgbò gbogbo ara ni ẹ mọ́ta mo fẹ́ bẹ́ẹ̀ aládùúgbò ẹ mọ́ta ẹ àbọ̀ yẹ mọ́tà ah no no no no no no. lè ṣubú mo ti táwọn èèyàn sọ ìgbà yìí. ẹ wọ ẹ bọ́ síta ẹ wọ́n gbà ṣírí ayé ẹ wọ́n sà ah ọmọ ìtítọ́ wèrè no no no ọmọ ìtítọ́ wèrè ṣé kí n bẹ láàrin ìbọn yìí. bẹ́ẹ̀ kí n bẹ lady. lẹ́dì ìyálà lẹ́dì ìyálà lẹ́dì mo fẹ́ bẹ bàbá yìí. Yeah bàbá. kí ló ń bẹ kí ló ṣẹlẹ̀. ṣẹ́nulẹ̀ dọ̀tí ni ṣẹ́nulẹ̀ dọ̀tí ni. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. susi náà tó ti lọ kí wọ́n ṣẹlẹ̀ fún ẹ. kí ni tó fẹ́ bẹ́ kí ni yẹn ṣe tẹ kí ni ẹnìkan ṣe tẹ́ nìkan ò ṣe rí akẹ́ni kí ni ẹ ṣe tẹ́ nìkan ò ṣe rí ìtọ́ ìta abámọ̀ kan ọbẹ̀ abẹ́ ọbẹ̀ ẹ̀yàn bá lo olóńdọ̀ èmi mo nílé mi n ọba wí ìyàwó mi la rí bá wí tó gbé àṣẹ lé ọ lọ́wọ́ èèyàn lo olóńdọ̀ tí yé lọ fẹ́ bẹ́ bá bàbá ọbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀mi gan lábàá sì bẹ ọbẹ̀ mi kí ló dé ẹ wo ẹlúkàgbọ́ mọ́ lọ́nu ẹ jọ olùkàgbọ́ mọ́ lọ́nu yàrá yìí olùkàgbọ́ mọ́ lọ́nu yàrá yìí. Hey Leute, Leute, das was ich hier habe wenn ich das einfach sage hier, bàbá ti fún mi ní first attack bàbá ti fún mi ní first ah bàbá ti rúgí oyin o wàhálà rọ mi lọ́rùn gan ni. ìfọwọ́ méjèèjì wá ìgbàdú. ṣé lè dá mi mú ni ẹ má wọrí ẹ mọ̀ kan ẹbí yín kọ́ ẹbí yín kọ́ ẹ má wọrí. ah bàbá yìí ah ẹ ṣayé bàbá yìí ti ṣayé o ah that man ti ṣe kéde benin dasa ifan zago méjì alẹ́ Hey, ìyá lálẹ́dì. ẹ rọra díẹ̀díẹ̀ o. Oh. ìyá Yummy ìyá mi ẹ ra mà ah. yes ma ẹ ra mà mo fẹ́ rí yín ni mà mo fẹ́ rí yín fọ́rọ̀ àṣírí ni ẹ kí n wọlé sínú mọ́tò ok ma ẹ ṣeun ma ẹ ṣe rí ìyá mi ẹ kú àtàárọ̀ <laughs> yes ma ẹ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní ìdí favour látọ̀dọ̀ yín ni eh. bẹ́ẹ̀ ni ma ṣé kò le ẹ̀ẹ́n eh, kò le rárá mo ní àwọn kan tí wọ́n fẹ́ ṣe mí láàánú ó wá nídìí àwọn èèyàn gidi mọ́ mi pé kán wá ṣe onídùúró fún mi máa wò pé ah mo léèyàn gidi láyé mi mo wò pé ẹ̀yin ọlálùbáríkà wo ni mo lè mú lọ tíbi tí mo ti fẹ́ ṣoríire tá a sọ̀pọ̀tì pé kémi náà lè ṣoríire mo ìrònú kọyìn pé kẹ́kọ̀ọ́ wá lọ ṣe onídùúró fún mi ni mà. onídùúró bẹ́ẹ̀ ni mà. níbo níbẹ̀. wọ́n fẹ́ gbé owó kan fún mi ni kémi náà lè fi ṣe nǹkan tí ó wà òkè. Ah, ah, ṣé yẹn ni náà bẹ́ẹ̀ ni mà. Ah, ẹ̀yin gan wọ́ọ̀ jù bẹ́ẹ̀ lọ ó yà onídùúró yà ah. àgbà tó yẹ pẹ́yìn máa dówó padà. má dá padà. àbẹ́yìn ò ní dá ọ̀hún yẹn padà. má dáwó padà Definitely. tó bá ti máa dáwó padà tó ní wàá mú mi kí ló dé ah. máa ṣe onídùúró fún yín. ó oh, ẹ máa ṣèyàn o alamuyin máa máa ṣèyàn kẹ o <laughs> ẹ má ti bọ̀lẹ̀ ìyá mi torí pé ṣèyàn yẹn òun ni mo fi fẹ́ sọ àṣírí fún yín mm-hmm. torí ẹ ṣèyàn mo fẹ́ sọ fún yín torí èmi ò túlé onílé mi ì dẹ̀ kí n sọ̀rọ̀ ọlọ́rọ̀ eléyìí tó bá pè mí sí gan mi ì dá sí abẹ́lẹ̀ níta sí eléyìí tí wọ́n pè mí sí bọ́ mi lè rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí n má jẹ́ kẹ́ ẹ mọ̀ torí pé wọ́n ń fọ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ yín níṣu ìyá mi mo pé ah ẹ pupa náà èdè níwájú eléyìn bẹ́ẹ̀ ni màámi wọ́n ń rẹ díẹ̀ díẹ̀ gan ni tó yẹ pé bọ́tà ni gan ni wọ́n fi ń jẹ bread. <laughs> madam eh, moniya gbogbo eléyìí rè ní kò lè rí bẹ́ẹ̀. ìyá mi ẹ mẹ́pẹ́ mi ò níṣẹ́ mi ìlábọ̀ every time ilé ni mò ń wà mi jókì yín o ọkọ yín bó ṣe dàgbà yẹn ẹni tó bá yọ̀ǹgì mọ̀mọ̀ tó máa ń ṣe ṣì ni wọ́n ń ta gbalagbà náà agbáǹtagbára wọn náà ta dẹ̀ rò pé last time tí wọ́n ti ṣe pẹ̀lú eh, Emily ní pé bóyá máa ti stop ẹ̀ wọ́n tún ti continue pẹ̀lú Suzy o ó dẹ̀ pupa ọmọ yẹn ṣe fùrọ̀ níjọ́ tí mo ká wọn báyìí. Ah, sweetheart mi tún ti ń ní nǹkan pẹ̀lú ẹlòmíì nínú ilé. sweetheart ẹ̀yin nìkan kọ́ lẹ ní o sweetheart gbogbo àgbáyé ni kò ṣe pẹ̀lẹ́ lomi pẹ̀lú ọmọ susan yẹn nìkan náà ni àní mo tún fẹ́ gbèjà yín jà pé sẹ pé kí n gbèjà yín jà pé kí ìyá yẹn má jẹ yín gbé torí ọmọ yẹn ti fẹ́ léyìn kò ń dẹrù yín wọ́n pe family meeting lé mi lórí ni wọ́n wá pariwo lé mi lórí pé kí n bẹ pé kí ló wà ń bẹ mo ní eh? ah mo máa dẹ ṣèyàn dáadáa sí he's such a nice person. Ah! madam mania ìyá mi lóòótọ́ ní gẹ̀ẹ́sùsì yẹn ó dí ẹ̀mí ó dí ẹ̀yìn gan-an. Ah! ó dọ̀bù díẹ̀ yín. ẹ ṣe gan ni ẹ má wọlé ìjọ wo la fẹ́ lọ síbi tí ẹ ti fẹ́ gbowó. èmi ajẹ́ kí mọ̀tàbá ti rẹ́ ní ẹ ṣe gan ni ẹ ṣe mo dúpẹ́ bàbá mi la tó gbójú. gbogbo àṣírí ti tú sí mi lọ́wọ́ gbogbo wa tẹ́ ń wo pátápátá ni mo ti gbọ́ ẹ ṣé nítorí ọmọ yẹn tẹ́ ń fẹ́ ṣé nítorí ẹ̀ lẹ́ṣẹ̀ ní kí àti kà máa lọ ṣé nítorí ẹ̀ lẹ́ṣẹ̀ lé bọ̀bọ̀ yẹn sọ fún mi. ṣé wàá lé kátìkà nítorí pé ẹnìkan kátìkà ló ṣe ní tí ọ̀dà ó jẹ́ kó ọmọ gbà mí gbọ́ kátìkà ló ṣe ní tí ọ̀dà o èkìní e, náà wọ́n náà ṣàkíyèsí kátìkà nítorí pé nítorí ó lè ba àbàmì jẹ́ ló fi wá sọ ń tọ́sọ fún ọ kò sí lè bàmí jẹ́ èmi mọ̀ hmm. kátìkà ní fẹ́ ní fẹ́ Emily Emily ah! ṣé wọ́n mọ̀ ni tẹ̀sí kàló fẹ́ mi ọ̀rẹ́ kí ló wá kàn sí yín bẹ̀ tára fi ń ta yín tẹ̀fi wálé tẹ̀fi lé kúrò níbi iṣẹ́. sọmọ yìí pé ara àṣekúṣe ti ń ṣe nínú nínú ilé ọ̀dọ̀ mi náà ní ọgbọ̀wọ́ olé ní òní kó fún mi pé ní òní kó fún mi pé. ẹ jẹ́ nsọ tọrọ fún ẹ mọ bí tẹ́ dàgbàdé ẹ mọ bí tẹ́ dàgbàdé kí irú yín máa lé irú ọmọ kékeré yẹn ah, ah. kó máa lé irú ọmọ kékeré yẹn ah ẹrú yín bà mí o. wàlẹ́ ògùn rè tí ògùn rè láti mú wa dé ní ma délé dọ́dọ̀ rẹ̀ mi mi rogun ògùn rè. ògùn dà mm. ok. Mm. <laughs> ògún ni ẹ gbà kẹ́gẹ́jẹ ẹ gbà ìdá ẹ gbà lọ́wọ́ mi kẹ́gẹ́jẹ ẹ gẹ́jẹ ògún ni. dúnà ah, ṣé ọ̀gbà mi gbọ́ ọ̀gbà mi gbọ́ ṣé kí n wá kú ni ọ̀gbà mi gbọ́ ògún hmm, kọ́ ẹgẹjẹ ẹgẹjẹ. ògún lákàyé ọ̀sùn mọ́lẹ̀ <laughs> onílé kángunkangun òde ọ̀run olómi ilé fẹ́ jẹ̀wẹ̀ ọ̀làsọ ní fi mọ̀ kí mọ̀ búra. kí lè sọ yìí ṣé nǹkan tí mo ní ká máa sọ nìyẹn ni mo ní ògún lélẹ̀ ẹgẹjẹ ọlọ́run ìjà ríkú ara wa àní ríkú ara wa gbàmí gbọ́ gbàmí gbọ́ ṣé nítorí pé mo ní kájọ ríra ṣé iná fa gbogbo èyí báyìí. ẹ wo tó bá ti di àárọ̀ là báyìí i'm out. ṣé tí yẹn mò ń lọ nìyẹn. mo bínú o tí ẹ rẹ́rìn sí mi náà wò ó rẹ́rìn sí mi <laughs> rẹ́rìn sí mi náà. so buna ó tiẹ̀ sọ kíníkan fún mi ò ní ọ̀rẹ́ rẹ kan fẹ́ sin nǹkan èló ló ní ọ fẹ́ gbà náà sọ fún pọ̀ rẹ̀ mi fẹ́ ṣe pàtí mo dé two hundred thousand. five hundred thousand. two hundred thousand. two hundred thousand. yes. Ah. Eh, ìwọ náà kúkú mọ̀ ìpèsè ojú ẹ̀ ni àwọn oníkókó mi ẹ sọ pé àwọn ń bọ̀ àsan eh, eh, seven hundred thousand fún mi ṣé àti wá yọ two hundred thousand wá nù rẹ̀ sọ wá nira ni mi fún yín. Mm, má bínú má bínú i. know what i'm doing anyway I'm, i know what i'm doing i'll soon leave you. amen you, you old amen. fool old cargo. amen what is amen. wrong with this one why is he saying amen amen i will soon leave you. amen. you got that. amen amen amen má bínú rẹ́rìn sí mi fọ́ọ̀kàn mi eh, àní ọ̀fọ́ọ̀kàn mi rẹ́rìn sí mi ọ̀dà gbọ́wọ́lé mi ọ̀dà súnmọ́ mi kí n sọ̀rọ̀ kan kẹ́lẹ́kẹ́lẹ́ sí ọ létí súnmọ́ ẹ̀ kí n sọ̀rọ̀ kékeré mo fẹ́ sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ sí ọ létí. invite me. àwọnrànmọ gángan àwọnrànmọ gángan àwọnrànmọ gángan lórúkọ àǹpẹ́fà àwọnrànmọ gángan lórúkọ àǹpọ̀ pẹ̀lẹ́ ojú ní kùtùkùtù gbókun ọ̀rọ̀ fún wa wọ́n ní bí n bá ṣiṣẹ́ wọ́n lẹ́gbẹ̀rún ọkẹ àmúkọ́lé lọ́wọ́ wọ́n ní bí n bá ṣiṣẹ́ wọ́n lẹ́gbẹ̀rún ọkẹ àmúkọ́lé lọ́wọ́ báwo ni wọ́n ṣe ṣe tí wọ́n fi lẹ́gbẹ̀rún ọkẹ́ mò ń kọ́lé lọ mo ní ńláńlá lewé ìsápò ń yọ ńláńlá lewé ọgbàgbà ń yọ pòròpòrò lẹ́sẹ̀ ẹsẹ̀ ń dùn ún pòròpòrò ire mọ̀mọ́ wà mí bọ̀ wá o pòròpòrò lẹ́sẹ̀ ẹsẹ̀ ń dùn ún. Hmm. arábìnrin o fẹ́ lówó. bẹ́ẹ̀ni bàbá. o fẹ́ dọlọ́lá. bẹ́ẹ̀ni sà. o fẹ́ dẹni abiyì láwùjọ. bẹ́ẹ̀ni. Hmm sórí ìyà tó jẹmọ fún ogún ọdún hmm. ìṣẹ́ tó ṣẹ́mọ fọ́gbọ̀n oṣù bí yóò bá pọ̀ mọ́ yóò sìn lẹ́yìn ọmọ ọ wá rí bí ọba wá kọ̀ tí yóò sìn lẹ́yìn ọmọ yóò padà wá gbé e. Ah, bàbá hmm? ṣe rí ìyá ilé yìí ó ti jẹ mí fún ogún ọdún ah, ah. kódà gan ó tún jẹ mí fọ́gbọ̀n oṣù méjèèjì pátápátá ni mo ti try kò sí lẹ́yìn mi kò dẹ̀ gbè hmm, eh, eh, mí o. ìwò mi wò àìkánjú tulu ọ̀ràn o àìfi wàdùwàdù rẹ dàlú rí ikọ̀ bàbá fìrí àmọ́ fàkọ̀yà. bàbá hmm. ẹ jẹ́ ó fàkọ̀yà ṣé rí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí lèmi fúnra mi gan ti ròròròrò kó tó di pé mo padà decide pé ibi yìí ni solution ayé mi wà gbogbo nǹkan ẹ̀ pátá gbogbo àrọ́wá yẹn mo ti pa fúnra mi o kò lọ ni mo ṣe padà wá bíi pé nǹkan kí nǹkan tó bá máa gbà báyìí òun la gbúdọ̀ fún ah ó gbúdọ̀ dá fún mi bàbá mo gbúdọ̀ lówó lọ́wọ́ mo gbúdọ̀ lè rìn ládùúgbò kan wò pé o ṣe o cash madam gbogbo àwọn nǹkan ẹ báyìí gangan gangan òun lèmi fúnra mi fẹ́ o bàbá. ṣọ́ ara gbò tọrọ ilẹ̀kùn ọ̀la rẹ ni mo ti. ẹ bá ń ṣe. ọ̀rọ̀ rẹ yé mi ẹ̀yin oore èmi kan ń wò sí ọwọ́ ta kọ́kọ́rọ́ wa. ọwọ́ rẹ̀ ń kọ́kọ́rọ́ wa hmm, torí ọwọ́ ara ẹni la fi ń tún ara ẹni ṣe. òyà hmm. kí ni màá ṣe. ọkà ilẹ̀ ó rí gbogbo ìgbìyànjú tó ń sáré sókè tó ń sáré sódò ọwọ́ ara rẹ náà ló fi yanjú ara rẹ. Hmm. èmi ò fún ọ ní kinní kan orí kinní ọ̀hún tí n bá ṣe ní òdu ni kò ṣe lò ó gbogbo ọ̀nà tó fi rójú tù sọ̀rọ̀ ayé ara rẹ gbẹ lórí kedere. Ah, ẹ ṣeun bàbá hmm. ẹ ṣeun. ojú máa ń lọ. ẹ ṣeun. mo ń bọ̀. ẹ ṣeun. mo ń bọ̀. ẹ ṣeun o nǹkan tí ẹ rò pé wọ́n máa ní pé ká lọ máa mẹ́nìkan wá ká lọ a máa ra màálù méje ẹni tí olówó lọ́wọ́ tán ni kó lọ máa ra màálù méje mo ní kó ti rówó ẹ̀ ah tó bá ti wá yan ojú gbogbo ẹ̀ tó ń sìn ó máa easy fún mi láti ní ti DJ Cuppy a introduce mi sí bàbá ẹ̀ Ọ̀tẹ́dọ́lá Ọ̀tẹ́dọ́lá àti Dangote kẹ̀rẹ́ ọ̀rẹ́ ni wọ́n wọ́n introduce mi sí Dangote ẹ̀dùn náà ó dẹ̀ ń pé Dangote àti Bill Gates náà ọ̀rẹ́ láwọn méjèèjì international connect tèmi bá dá màá máa rìn báyìí màá máa ṣe oyá ìtẹ̀yìn ìtẹ̀yìn ìtẹ̀yìn ìtẹ̀yìn ìtẹ̀yìn don't mention that owó á dùn lára mi. Kini ha kini hùn kíni hàn kíni hùn. ló ṣẹlẹ̀. wọ́n máa yọ ìpinnu kí ló ṣẹlẹ̀ ní kíni òun ṣe kan sọ lọ. òòrè òòrè wo wọlé wọn ni ọkọ ni. yéè. yéè kíni. ní sísì tó ṣẹ̀ dátọ̀ owó ẹlẹ́wọ̀ ọmọkùnrin. nígbà náà kọ́. kó o máa ní tìjú tilẹ̀ ah, tó lọ. dákun dákun oje. Ah! ó dà iṣẹ́ ti dé yìí. ṣé kíni. níbo ni o fi wọlé tiẹ̀ sí. kí ni jẹ bẹ́ẹ̀. ah wo kò ṣe gbogbo àwọn kinní kò ṣe pé bóyá first time ni o ó ti yẹ ó mọ wípé ẹ̀ẹ̀kan ó lọ fẹ́ from ẹlẹ́ẹ̀kejì báyìí ó máa ma sanwó ni ó dẹ̀ ní orí pé mi ìbọn bra. wò dákun kíní tí mo mú ní gáràjì ní gbogbo fún gbogbo kíní dákúndé sanwó kan dákúndé sanwó kan sí. onídojútì ni ó tún mú kankan gáràjì abájọ tó fi ní rówó mú wálé pé gbogbo ọ̀rọ̀ tó ilé jẹ jẹ jẹ jẹ jẹ fẹ jẹ fi kíní tún kọ wò dákun. ẹ o lè fi tu wo owó dà tóró jẹ wọ tóró jẹ wọ. wọ́n sì máa yẹ wọ́n àbúrò wọn fún owó tí bá tiẹ̀ jẹ́ ni wọ́n fọ́ fọwọ́ fọwọ́ ṣépè fún wọn ni. wọn náà mọ ohun mo bá ṣe ń ṣe ń lé ipa kan péré olólè kódà kan bójú ojoojúmọ́ ló fẹ́ àmọ́ ẹ̀kọ́ lójúmọ́ fúrì ni. mọ mọ mọ mọ lèmi ta o. o dẹ̀ lọ síta jọ ìtìbò. òdẹjọ́ lọ síta kó má padà wálé ìdúró ẹ̀ ń le gan náà kò dá kọ́kọ́ fún mi ọkọ mi jọ lọ ta. jọ̀wọ̀jọ̀ yé fún olóhùn jọ mi dàkún ràn mí lọ́wọ́. alẹ́ yìí tó bá fẹ́ ṣe bó ṣe wà yìí bó ṣe wà yìí. bí kan ṣe bí ṣe ṣe bí ṣèbí ẹni kan fi kan ṣe hòhòhò ní dákun sáà náà yẹ. màá ṣàánú ẹ <laughs> màá ṣàánú ẹ jẹ wá jókòó lé. ẹ mọ jókòó lé. ẹ jókòó lé ó yá díjú kó káwọ́ sókè bàyá káwọ́. ẹ ẹ ẹ káwọ́ bẹ́ẹ̀ yẹn o. mo ti dijú mo ti dijú ó yá. tèmi bá mi o ẹ dákun tá ń bẹ́ẹ̀ lé o hello àbẹ̀yàn gbé àyìn ni. Ah, ẹ wo ẹ ẹ lọ ah, ẹ lọ ẹ rà ẹ káàsán kú. ẹ ẹ rà o. lẹ bá mi lẹ gbé mi lẹ́ẹ̀kan. ẹ oh my goodness. ẹ ẹ ẹ. báàgì mi ni. ẹ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe rí bẹ́ẹ̀ ti bọ́lẹ̀ lẹ́ẹ̀kan èrò tí mo wá gbé lẹ́yìn tí lọ́jọ́ mọ̀ pé ẹ gbàgbé ẹrù sínú ọkọ̀. ẹ ṣé ẹ ṣé thank you very much bag mi ni ẹ ṣé gan mo dúpẹ́ ṣé àmọ́ pé mi mọ̀ pé mo gbàgbé ẹ̀ṣà. ọjọ́ mi ìbáwọn bẹ́ẹ̀ bá ti wọnú ọkọ̀ ẹ mọ̀ mọ̀ gbàgbé nǹkan ẹrú rọrùn tẹ gbàgbé yìí kìí ṣe. owó escape mind mi ni. òótọ́ ni pé lẹ́ẹ̀kan ẹrù yín tóbi mẹ́ta àmọ́ ẹ wo ọlọ́run mọ̀ sọ wa o. ẹ ṣe ọ̀nkú ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. mi mọ̀. àdúgbò yín jìnnà síbí gan. <laughs> èmi ò gbà àdúgbò àdúgbò olówó ni bí <laughs> Ajégúnlẹ̀ lọ́ọ́ la wà ń gbé. ẹ mọ̀ nǹkan eh. tó máa ṣẹlẹ̀ ẹ fún mi ní nọ́mbà yín ẹ fún mi ní nọ́mbà yín ẹ fún mi nọ́mbà yín mo ní nọ́mbà yín. ok. zero eight zero seven. seven ok. seven seven. ok ok ok ok ok thank you very much ẹ dúró ẹ má ẹ má ì lọ. ẹ ẹ wo bí ẹ mọ ẹ mọ ṣèyọrùn ẹ mọ ṣèyọrùn mo ṣe tèmi fún Ọlọ́run ẹ rọ ẹ mọ bínú ẹ mọ ṣèyọrùn mo ṣe fọlọ́run ni mo ṣe fọlọ́run. ó dá yín lójú. bẹ́ẹ̀ni ara. kílẹ̀ korúkọ yín lẹ́ẹ̀kan sà. ẹ̀yin jáyé pẹ́ ló kọ mi. jáyé pẹ́ ok that's good <laughs> ok ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan ẹ má lọ ẹ dúró ṣé ẹ lélẹ́yìí tí mo ti ní nọ́mbà yín lọ́wọ́ ẹ sà anytime. Um, kí ládùúgbò yín in case mo kàn lè kọjá ládùúgbò yín kí n fi rí iṣẹ́ mọ́ ẹni tó ṣèyàn lórí èèyàn gbọ́dọ̀ lórí padà fún. ẹ ẹ wo ẹ mo ṣe ìyọnu mo ti bò yín nọ́mbà mi ẹ bá tún fẹ́ rí mi bóyá fẹ́ jáde àbẹ fẹ́ tíráfù ẹ kàn pè mí ń gbé lọ́wọ́ kan ẹ ṣe wọn ẹ ṣe wọn àárọ̀ àlọ́ ṣe wọn ẹ àmì bàbá mi la tó gbójúlé tí ń fún ní ilà ìgbẹ̀jẹ̀ báyé fún ọ o. Ah. ìyàwó ẹ. ọ sì lè. àdúgbò ah. lọ Ọlọ́run àmọ́ mo jẹ tán. Hmm. ìyàwó mi mhm. sórí tó bá pé ajé òkùnkùn ní sọ hmm. kò ní sọ gbòógì hmm. ó tọrọ ni o. Ah! àwọn kan ní owó hmm. tán bá ń sọ̀rọ̀ ten million ten million wọn kan ní ten million wọ́n ní lọ kì í ṣe pé wọ́n rè báńkì wọ́n ní owó òun lọ báyìí ní cash. ten million. kódà jẹ́ sọ̀kan fún ọ lónìí mo gbé nìkan nígbà tí mo sì gbé débi tí ń lọ ọba bọ́lẹ̀ èmi sì ti lọ ń tèmi mo tún wá gbé èrò mi èrò míì tí mo wá gbé wọn ló wá jẹ́ mọ̀ pé èèyàn kan àgbè tájù fẹ̀yìn báwo rò pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báàgì rẹ̀ ọ̀dà náà mọ̀dà mọ́ ẹ bá ń sún báàgì tí mẹ́rin sẹ́gbẹ̀ kan eh. ẹni bá ní à kí n gbé kí n gbé sínú búùtù ọkọ̀ pé ẹrù ẹlẹ́rù ni o n bá gbé búùtù ọkọ̀ ǹjẹ́ kí n dé gáràjì wa padà mo bá tú báàgì nígbà tí n tú bú ọkọ mi ẹ̀yin wa ti dáa. kí ni ṣe ọ ṣùgbọ́n sínú yàrá mi. sáà mọ di ọ owó lówó láyé yín dáa. Hmm. ọmọbìnrin ọkọ mi. wo bí. àní gbà mo rí owó tí mo sú báàgì o tí mo bá yàrá yàwó mẹ. ṣé o ti wá gbé sínú ilé báyìí. gbé kí nínú ilé mo mo mo mo bá padà mo bá bá kíkì ọkọ ó sì wà ní mọ́tò mo bá gba ibi tí mo já èrò sí lọ pé dákun ẹni tí mo já ní ìbànilẹ̀ kan òun ni wọ́n wà gbé báàgì o wọn pọn wá kéèyàn bẹ́ẹ̀ ni bó láti wá rí ọ nísìn èmi ò lè gbé báàgì ó ń báàgì sọ́wọ́ o ní kó máa gbé bọ̀ ńlé ìgbé wálé o má gba àdírẹ́sì wọn bẹ́ẹ̀. ẹ ǹlẹ́ o ẹ̀yin mo gbé lẹ́ẹ̀kan ẹrù yín rèé kódà inú wọn dùn wọ́n ṣe àdúrà wọ́n fẹ́ẹ́ mọ̀ ṣépè wọ́n ṣe ara níbi pé àdúrà tí wọ́n ṣe fún mi lónìí kódà kéèyàn mọ́ gba àdúrà kankan mọ́ fún bí oṣù mẹ́fà àdúrà tó ní ti mọ́ yàn yẹ ọjà kéèyàn mọ̀ wà àrẹwà àdúrà o torí kágbé mo gbógun lọ ni ìpè tí màmá ń sẹ́ránṣẹ́ sí mi bí bàtí mo jàánù. ó de wá fura nǹkan kọ́kọ́ mi. gbé. báyọ̀ kí ni dá ṣé òun ti di pé ìpè yẹn ń jà ẹ̀ gan ẹ̀yìn ogún ò ti ṣe pé fún ẹ. pàtó dandan ìyàwó ni. Ah! gbóná ṣé òṣèré ni. pé ṣó gbowó wálé àbí lóòótọ́ ló lòdówó padà fẹ́ tó lówó. ṣé o kí n jogún ológun mọ́ tèmi. ah ìgbà tó jogún ológun mọ́ tí ẹ ń kan àkókò mi orí ẹ ti burú bó ṣe wà yìí wá jìyà kú ni. torí kí ni. torí olórí burúkú ni ẹ ni mi mọ bóyá lè ṣe láyé yìí mi mọ bó ṣe lè ṣe bó ṣe wà tó bá ṣògùn owó kò lè jẹ fún ẹ. ẹ ọ̀rọ̀ rẹ̀ yé mi o ṣé bí mo ti rówó nísìnyí kí wàá gbé owó olówó kí n máa ná àtọwọ́ olówó àtọwọ́ ẹni èmi kọ́ ló má ti fi kọ́wọ́ wa ni. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ìdògùn olóògùn. ó dẹ̀ kúrí ẹlẹ́dàá ti burú kò fẹ́ yẹ ẹlẹ́dàá mi kíbi tó bá wà ẹlẹ́dàá ọmọ fẹ́ ṣàkọ́ tó já ọmọ sí wẹ̀ fún mi. ó jẹ yìí. báwo ló ń jẹ jẹ kí. ṣó fún mi lọ́wọ́ oúnjẹ kan tó lọ ní báwo ló ṣe rò pé oúnjẹ ṣe dé bẹ́ẹ̀ náà. ẹni ṣe àti wọ́ àtẹlẹ́dà ẹ̀ kò sí nǹkan méjì tó lè fi kún ẹ tàràkà kú ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún tó fi kẹ́wọ̀n tàbí ó yẹ ọmọbìnrin ló rí ṣé ìwà mi ò mì sanwó ni wọ́n ọ̀tẹ̀ o. mú mú mi jàre. mo dẹ̀ tún gan ọ̀rẹ́ eh, ah, ah. Eh, mo dẹ̀ fún ẹ lówó dẹ̀ ní òfin owó ṣáá kí ló dé. ah wo Máyọ̀wá owó kọ́ ni pírọ́blẹ́mù mi owó kéékèèké tó ń fún mi yẹn kò lè pè mí òun kọ́ ni mo fẹ́ epo bí mo ṣe wá igórí màálù ọ̀ka mi lẹ́nu mọ́ o ah. èmi ìfẹ́ kó máa fún mi lé jàjẹ́ mo fẹ́ kó kọ́ mi bọ́ ṣe ń pẹja ni ah mayowa, mayowa. Máyọ̀wá oh, eh, ṣe bí wo rèé ibi establishment ẹ ìkúnnú àwọn establishment ẹ lélẹ́yìí ẹ eh, eléyìí náà drivers motor báwo ni driver ṣe máa ní irú mọ́tò báyìí. Eh? this is just one of the that is what i'm saying mo ṣe sọ wípé ọlọ́run ti wá gbà fún ẹ báyìí kò ṣe pé bóyá o lọ sí skul àbò oníṣẹ́ kan lọ́wọ́ náà adéjọ́ dàgbà ni mo mọ báyìí ẹ ṣe rí tẹ́lẹ̀ ò ní income kan ṣé government work ló ń ṣe ni. mo mọ o fọ ní ṣá. àwọn kọ́ mi wọ́n gbà ṣe báyìí. that's not an issue iná ṣò dẹ̀ ṣọ́ pé. kò sí nǹkan kan tí mi lè ṣe máa gbọ́ sórí tó bá jẹ́ pé ń ṣe ló ń kidnap inú mi bò ò lè gbọ́n ta ẹ ṣàlù àwọn obìnrin ẹ lè ó lè fi mí ṣe camouflage pé kéèyàn kàn lie down sórí títì báyìí mo lè ṣe yẹn <laughs> wú tó bá jẹ́ pé tó bá pè ṣe kidnapping náà ni mo lè ṣiṣẹ́ kidnapping náà mo lè ṣe máa gbọ́ sórí tó bá jẹ́ pé mm. oògùn owó náà ni tó ẹ pèsè lóògùn má ṣe ah. é mo lòdì owó gan ni. Ah, ah, kò lè tó yẹn kò tẹ yẹn eh? yọ̀wọ́ ìṣẹ̀lẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ rẹ Eh. Mm, no, yeah, my quit out of worry. That was my problem. Ah, we'll, we'll see what we can do. o ṣe náà ẹ eh, sórí ọmọ ìpínlẹ̀ tí mo kàn fún ẹ pé ká jọ ṣe mo kàn fún bonanza ni o kò ṣe pé tòótọ́ ni bonanza mo fún ẹ torí pé bóyá yẹn máa tètè múṣẹ́ yá kó lè tètè Eh? hàn mí ẹ eh, eh? ó máa dùn mú ẹ gan báwo ni ò ṣe ní dùn mú ẹ ẹ báwo ni ò ṣe ní dùn mú ẹ ó máa dúró iṣẹ́ tí mo ṣe síbẹ̀ ni ní <laughs> pè mí lálẹ́ o bàbá mi ọ̀rọ̀ owó ṣe kókó láyé ọmọ ẹ̀dá ok ok. bàbá mi la tó gbójúlé tí ń fún ní ilà ìgbẹ̀jẹ̀ báyé fún ọ o wọ́n máa gbẹ̀jẹ̀ o. yeah that's it's a very simple assignment from eh, wàá gba Ìbàdàn Òṣogbo Iléṣà. Okay one important thing má gbọ̀nà ọ̀fẹ́ o má gbọ̀nà ọ̀fẹ́ o so Ibadan, Òṣogbo Iléṣà that's all then then that's it then you <laughs> then then the millions come in that's all. ẹ̀ẹ́ eh? <laughs> Máyọ̀wá eh. o fọ́ọ̀nì gọ̀ṣà o fẹ́ test driving ability mi èmi fast and furious driver formula one things <laughs> èmi tí mo lè drive láti bí dé birikẹbi kí n kàn gbé mọ́tò yìí ìtò important ni pé kí n gba Ìbàdàn Òṣogbo ti lè ṣà simple má gbàfẹ́ simple ó ti tàn n bá dẹ̀ ti ṣe máa di millionaire. o ti dolówó. kíkọ dẹ̀ drop mọ́tò. o ti dolówó. ó dẹ̀ ti tán. Ah, simple. o mọ̀yọ̀wá nǹkan tó ṣe mm. fún mi ó ti kéré ju ní láti fún mi ní àwọn iṣẹ́ tó le tó lé wọn kó máa ní kí lọ́ọ́ pààyàn wá ya ṣá. ó yá. pààyàn kẹ. ó yá yá yá yá. <laughs> màkọ́ bọ́ bàtà yìí kí ìrẹ́lẹ̀ wá. o ti fẹ́ bọ́ bàtà. wọlé wọlé ẹ máa bọ̀ ẹ wò òun lélẹ̀ òun lélẹ̀. ẹ máa wo bra yìí orí ọlọ́run pọ̀ ẹ ní pé la máa ta kọ́ńbọ̀dù yìí mo dáṣe iṣẹ́ yìí kọ́lẹ̀ ń ṣó fútbọ́ọ̀lù bẹ́ẹ̀ ni ẹ mú ní kébì náà ṣe nínú nínú iṣẹ́ ayé yìí ni àkúmẹ́ tó ṣu yín akọ̀nìká ẹ̀pù ah, yín ah, ni. <laughs> ẹ wo tẹlifíṣàn kankan máa dá sí yín o gbogbo stabilizer gbogbo jọgọjọgọ yìí ẹ̀yin máa ti má rí àbí ìyàwó yín ó máa ní kó wá gbé freezer yìí náà. ẹ ṣègùn ẹ ṣègùn ní agbára Ọlọ́run ẹ̀yin náà ẹ máa rí aláàánú. àmín àmín àmín àmín ẹ ẹ tá a ti wá a ti ṣe yín láàánú báyìí náà o. ẹ̀yin náà máa ṣoore lọ bẹ́ẹ̀ yẹn ni o oyè oyè oyè ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n fẹ́ gbé tẹlifíṣàn wọ́n gbé lọ sílé wọn fún ọ́nìdìí láti ṣe kí ni. wọ́n fẹ́ máa lọ fi ṣòwò football. mi gbọ́. wọ́n fẹ́ fi máa ṣòwò football. sí gan sí ọ. kò sí kankan tó ṣe mí. Ah. ẹ bẹ́ẹ̀ ní kankan kankan kankan. ibà wà lára yín. ẹ gbé tẹlifíṣàn jọ. sunday ni. ẹ gbé bí. Ah. Ah, wọ́n wà lára yín o ẹ gbé tv. sára yín yá. ẹ gbé gbé gbé àbí àbí wẹ̀. ní ẹ tẹ̀lé lọ máa pàdé àbí yín lẹ́tà. ẹ yí kúrò ní. sí gan mọ́ sí ọ. ìwọ tálákà tẹlifíṣàn táwọn táwọn wò lójú ọ ọ ọ ọ ọ gbé fún yàn. mẹ́mọ̀ pé tẹlifíṣàn ṣàṣọ kọ́ńbọ̀dù. ìbá ìbá kọ́ńbọ̀dù ìbá kọ́ńbọ̀dù èmi mọ ní nǹkan mi ṣé wọ́n dì ọ ni. kú tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ilé tó ń pariwo tó ń ṣe tó ń ṣe tó bá kó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ní ìwòye ọ̀túnla ni n ò ní bàbá mi drag ọ̀rọ̀ cupboard tí mo máa dáṣe freezer gbogbo àwọn àpótí fẹ̀dẹ́kọ̀ yìí gbogbo ìpátá ni mo ṣì máa búyàn. ó dàbí pé àwọn ará lè yí sàṣìyàn. ṣe é jẹ́rọ ẹ̀. wọ́n sámàdìwọ yóò tún la màmá pẹpẹ dẹ mú. bọ́ọ̀dájọ bọ́ọ̀dájọ ọ ọ ah, nígbà jọjọ fọtàsán náà lọ. yóò ní sí ọ tẹlifíṣàn ìfọsọwà yìí ìgbà ọmọ rà ìgbà ọmọ tẹlifíṣàn yìí. six thousand eight hundred. this is two years ago. kọ̀kọ́. ah no no no no no ọkọ mi mo ń tẹ̀ láti bẹ́ẹ̀ gbọ́n yanu. a ah, wo wo wo jọjọ jọjọ jọ. ǹjẹ́ mú fún mi lóúnjẹ yẹn. oúnjẹ wo èlé ló fílẹ̀ kó tó lọ. oúnjẹ wo ò dìgbà tó tó yẹ kó tètè jẹ́ kí gbogbo ara nǹkan tó ń fẹ́ problem láyé ẹ̀ lélẹ́yìí má ṣe máa tàṣì freezer yìí sí yẹn tó máa gbé ń bọ̀ lọ́sọ̀ ìdíje ajáde. ọmọ tó ní ìyá àwọn ọmọ tó ní ìyá àwọn ni ẹnu ẹ̀dẹ̀ kò sí òun. wo má wọrí tí ọmọ fi dìbò yóò tún la wà á mú epo mọ́ wà kọ́ o ọmọ àmàdé o wọn kọ́ wa wọ́n mọ́tò mi wọ́n kọ́ bá ṣe. ṣé ṣe kó o lè sóògùn owó bọ́ ọ bá sògùn owó ò lè ré mi lo. Ah. Ah. Ah. tẹlifíṣàn mo mọ pé kan tó ń jẹ láyà ni pé toró ìtì rìn kan bọ́ọ̀dù èmi èmi tí máa gbé plasma láti bíbá ìtì bíbá yìí. wọ́n by that time. Ah. lè róúnjẹ o ó máa ní tìjú òtún nílà káyọ̀ èlò ló fi ilé ńgbà tó fẹ́ jáde ṣé one hundred and twenty naira tí mo fi lẹ̀ nígbà tí mo ń bóde kò tó dáná. one kìíní. one twenty múlẹ́dà ọ̀tọ̀. àánú ẹ ṣe mí. èmi ló kọ́ wọ́n jẹ́ ìlànà. Ah, Alpha. Ṣé wàá wà? Báwo ni ẹ? Alpha. to the baby now. náà, ṣé ìṣùkú fẹ́ cast wa? That's true, I'm. ẹ̀. I've been expecting a call too. Ah, o náà ló ń pè mí. Hello? Hello? Ẹ mú ti ń pe nọ́mbà yín látàárọ̀. Àwọn ndla ló ṣẹ̀ fún mi ní phone mi o ẹ wọ́n ní mọ́tò tẹ gbé fún mi mọ́tò tẹ gbé fún mi tẹ ní kí n gba Ìbàdàn gba Òṣogbo jáde sí Iléṣà pé kí n má gbàfẹ́ wọ́n ní wọ́n bá kókè inú ẹ̀ bàbá mi. hello mi ò gbọ́ ẹ rárá nẹ́tíwọ̀kì yẹn ò dáa náà. mo gbọ́ yín dáadáa mo gbọ́ yín kò tí kankan tó ṣe nẹ́tíwọ̀kì ẹ kíláàkì ẹ ló à ti bá mi mo ti jẹ gbèsè mo ti dárò ẹ ẹ ẹ bàbá mi wọ́n ti kọ́ sí o. òde ah! lọmọ ìṣá olórí burúkú lọmọ ìṣá ah, ah, ó ní òun àwọn àjọ ẹni díẹ̀ ló dẹ̀ ń pè mí which kind of nonsense be that? Ah. Hey. O oh. fẹ́ cast àwọn abu, o fẹ́ kí àwọn bàbá bàbá ẹ̀ ló fẹ́ cast yẹn. Which kind of nonsense be that? How she go dey call me if. Maori, Jackie. I know I'll clean up the matter now. Hello? Hello? Captain? Ah, uh, Shewapa. There is a situation here. Of course, the Kolara àwọn carriers wà nìyẹn. Wọ́n kàn ní eh, yes, yes, yes. Ọlọmọ ẹ lọ fọkọ̀ ní ṣáà kàn lọ fọ́ ní Nisha, àwọn boys. Yes, just make sure there's no traces Yeah, of course. No traces. No link to me, I beg. Uh-huh. You sure? Uh-huh. Ah, no, no, no. That's not a problem. That's not a... the normal account number I now have. Eh? Okay, the yes, your problem. I will make sure I clean up that. Uh, uh, you have to do it that urgently, please. Urgently, please. Uh-huh. So I quite the club, lálẹ́. It's all right. Yeah. mi la tó gbójúlé tí ń fún ní ìlà ìgbẹ̀jẹ̀ bí bá bọ̀ wí dọ̀ ni bọ̀ wí fọ́tò ni bí mọ́mọ́ ẹ̀rọ tọrùn bọ́ ń tó para rẹ̀ ọ̀ka àṣeyọrọ ìwò yọ ọ̀tọ̀la ìwò yọ ọ̀tọ̀la táwọn kò mú yọ ọ̀tọ̀la bọ́ sẹ́wọ̀n ni ọ̀rọ̀ ní ìsìn. <laughs> àánú rẹ̀ ṣe mí ó yẹ kí n fiọ́lẹ̀ mbẹ́ ó yẹ kí n fiọ́lẹ̀ mbẹ́ kọ́ ọ lójú ọ̀sẹ̀ méjì mẹ́ kí ọpọlọ rẹ tó lọ́hùn kọ́ straight padà ẹ ó mi. ìbò òfò. wọ́n fi mí ṣe èyí ládùúgbò. ìbò òfò. àwa lọ ìmájì. wọ́n màmá ń jókòó báyìí ni ó sì mọ́ mi lára dín sí i. tó bá ipò wa gbà mí lẹ́ẹ̀kọ́ màmá mú mi lọ sílé náà lọ́ọ̀ ni. Ah! kọ́ńtà sọ fún ọ yúnífọ́ọ̀mù kó ọ náà wọ̀ kán fún ọ nọ́mbà. ìwọ bọ̀bọ̀ yìí Mr. Cameron wọ́n máa kó ní tí ẹ wọ́jú o ó jẹ́ káwọn ọ̀pọ̀lọ́ àwọn ọ̀pọ̀lọ́ tí ó tó kankan máa ṣẹ́kìrì sí lára tó bá lè pé mo padà gbowó ni aṣojú kòkòrò ní oníjẹkújẹ. èmi lọ̀pọ̀lọ̀ èmi lọ̀pọ̀lọ̀ kò lè ẹ̀yìn wo bí ẹ ń mà ti dáre olúmọ ni wọn mà ti lọ rẹ èmi náà bọ ṣe délé náà nítorí mi ṣe lọ padà lọ sí wa. ṣé wọn dagun máa burúkú bẹ́ẹ̀ ṣe. ṣé kí ni ṣé kí ni ẹ wọn sàn wọ́n fò ni ṣebí ìwọ lọ wọn sọ ogún dogoji o sì ti rí nìsín. kí ti fẹ́ ṣògùn ọ̀ṣẹ́ kò fẹ́ mi kò fẹ́ mi dúkọ́ yìí lọ sí mi kọ́ yẹn lọ. ẹ tì mí bọ́ta èmi kò wulẹ̀ láìkì ilẹ̀kùn eléyìí. báwo lolúwẹ̀ ṣe máa ṣòwò tí ò ní péyàn irú ilẹ̀kùn ọ̀la ìwọ leléyìí owó tí ò ní tí ò ní ní sùúrù nù tí ò ní ní tẹ̀lọ́rùn èmi ti káńsù ilẹ̀kùn eléyìí mo ti káńsù ẹ̀. gbàgbé ni àbẹ̀wòlẹ̀ dá mi mọ̀ rárá. èmi ò rojú ìrì. ha èmi mọ́níyà. èmi ò mọ ìwé sẹ́yìn mọ́. mo mọ yín dáadáa sá mo rí yín lójú lójú àlá mi ni. ẹ rí mi lójú àlá. bẹ́ẹ̀ ni sá. kí wàá lè fẹ́ ká ṣe fún mo fẹ́ kẹ́ ṣe prayer fún mi torí mo fẹ́ ọ̀nà àbáyọ. àmín ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín olúwa wá gbàdúrà fún ọmọ rẹ àmín gbàdúrà fún ọmọ rẹ àmín. ìrìn àjò tí mo bẹ́nàbẹ́nà kọ́ ló ṣe àánú tó mú ìníyà. gbàdúrà fún ọmọ rẹ àmín ṣe lólógo àmín ṣe lólógo àmín fàánú wa rí àmín gbà àmín jésù lágbára wa. àmín àmín àmín lórúkọ jésù. arábìnrin. bí a ti ń gbàdúrà a mú mi rí i wípé ọlọ́run ní òun fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ fún òun lọ́wọ́ tí ẹ bá lè fi ara yín kalẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run yóò jọ yín lójú. again kí n tún fara mi kalẹ̀ láti tún ṣiṣẹ́ fọlọ́run sà. bẹ́ẹ̀ bí a ṣe mú mi rí nù kò sì jù báyìí. ẹ ṣe òkè sá. ní orúkọ jésù àmín ní orúkọ ẹ̀jẹ̀ jésù àmín olúwa ọlọ́run jehova jire ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn ẹni ìbẹ̀rẹ̀ àti ẹni òpin olúwa gbàdúrà fún ọmọ rẹ gbàdúrà fún ọmọ rẹ olúwa àánú rẹ ló ń tọrọ olúwa wàá fàánú dìmú wàá fi àánú dìmú ṣàánú fún ọmọ rẹ. Àmín olúwa wò sàn olúwa wá gbàlà o wá gbàlà ní orúkọ jésù kristi agbára wa. àmín àmín àmín lórúkọ jésù. Hmm. sista maniya bí mo ṣe ń gbàdúrà yẹn a mú mi rin ìrìn àjò lórí ọ̀rọ̀ yín. Okay. Uh, ǹjẹ́ ẹ lè fira yín sílẹ̀ láti ṣiṣẹ́ fún olúwa. ah bàbá mi mélòó gbogbo bọ́dì mi ti máa tún máa fira mílẹ̀ láti ṣiṣẹ́ fún olúwa ẹni tó bá jẹun kánú ló mọ̀ máa ń ṣiṣẹ́ fún olúwa mo ní mo ní ìdí owó ẹni máa ṣiṣẹ́ fún olúwa bàbá mi iṣẹ́ owó wo ló wà nínú téèyàn bá ń ṣiṣẹ́ fún olúwa ń bó máa ti rówó ń di yẹn ẹ́ agbófinfo leléyìí kò sẹ́nìtì nínú bọ́dì yìí mo ní ìdí owó iṣẹ́ ọlọ́run tí ò ní sálárì. <laughs> oore ọ̀fẹ́ tí mo gbà lọ́dọ̀ rẹ bàbá ló mú mi rìn débi tẹ́nìkan kò mọ̀ wípé mo lè rìn láàrin ìgbà díẹ̀ bàbá. arábìnrin oore ọ̀fẹ́ la fi ń ṣiṣẹ́ olúwa òun ṣe agbára hmm. oore ọ̀fẹ́ yẹn a sì gbè yín rọ tí ẹ bá lè fi ara sílẹ̀ ìbá ti dára jù àti wípé ìrìn àjò yín kò ń ṣe tí ẹ gbọ́dọ̀ fipá ṣe nǹkan mm. Mm. Mm. lágbára ọlọ́run ọlọ́run á mú yín dé ibi tó dáa ìlérí ayọ̀ á dẹ̀ ṣẹ nínú ọ̀rọ̀ ayẹyẹ yín pẹ̀lú gbogbo rẹ̀ bí a ṣe ń ṣiṣẹ́ olúwa kò ń ṣe tó lọ tẹ́ bá ti jọ̀wọ́ ara yín fún olúwa ọlọ́run náà á bá yín àjò ibi tẹ́ ẹ ti lè bẹ̀rẹ̀ láti bá Olúwa rìn ẹ lè darapọ̀ mọ́ àwọn tí ó ń ṣiṣẹ́ nínú ilé ìjọsìn yìí hmm, bíi pé kẹjọ máa tún ilé ìjọsìn ṣe à ń gbálẹ̀ à ń ṣe láti bẹ̀ lọ Ọlọ́run adébáyé ni ẹ jẹ́ ká gbàdúrà lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù Olúwa mà dúpẹ́ lọ́wọ́ yín o fún orí ọ̀fẹ́ tí ẹ fún ìránṣẹ́ yín láti fẹ́ ṣiṣẹ́ yín olúwa jẹ́ kó ṣeé ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀ olúwa olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ olúwa olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ olúwa olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ olúwa. thank you jesus olúwa o ṣé o ṣé o ṣeun oore ọ̀fẹ́ tí mo gbà lọ́dọ̀ rẹ ló mú mi rìn débi tẹ́nìkan kóró wípé mo lè rìn pé láàrin ìgbà díẹ̀ bàbá àkàbà tí ó gbé mi gùn. ṣé tèmi olúwa ṣe tèmi níre ṣé tèmi o bàbá wa ṣe tèmi níre mo bẹ̀bẹ̀ ṣé tèmi olúwa ṣe tèmi níre ṣé tèmi olúwa ṣe tèmi níre ibẹ̀ tí àwọn ilé ìtàn rẹ̀ ẹ ok ṣe tèmi olúwa ṣe tèmi ire ṣe tèmi o bàbá mi náà ṣe tèmi ire mo bẹ̀bẹ̀ ok ó yá ìyẹn ẹ jẹ́ báyìí ó gbélé yẹn wọlé ṣe tèmi bàbá ṣe tèmi ire. ah eh ok kò sí problem ó di later ṣe gbọ́ mama ẹ take care alright tó dàbọ̀. ṣé tèmi olúwa ṣe tèmi níbẹ̀ ṣé tèmi o bàbá mi mọ̀ ṣe tèmi ṣé tèmi. gba gbogbo olúwa ó ti gba gbogbo ògo ọlọ́run wa tí a gbójúlé olúwa a wípé ìránṣẹ́ yìí wo ti gba gbogbo ògo lórí ayé rẹ olúwa gbọpẹ́ kí o gba ẹ̀yìn wa olúwa gbọpẹ́ kí o gba ẹ̀yìn wa olúwa dá gbogbo ògo àti ọpẹ́ padà sọ́dọ̀ ìwọ Ọlọ́run olúwa jẹ́ orí bẹ́ẹ̀ olúwa jẹ́ orí bẹ́ẹ̀ Jésù agbára wa àmín àmín àmín lórúkọ Jésù Ọlọ́run ti ṣe adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mm. a kì í dúpẹ́ ara ẹni adúpẹ́. <laughs> dájú mo ní ẹ̀bùn kékeré kan tí mo fẹ́ kọrin nìsa ṣówó kọ́ ni. bẹ́ẹ̀ni sá. Ah. <laughs> ọlọ́run sọ wípé kí n gba nǹkan kankan lọ́wọ́ yìí. kristi jésù. Eh, a sì gbọ́dọ̀ tẹ̀lé bí ọlọ́run ṣe sọ. ẹ ṣé gan ni sá bò mo wá fẹ́ béèrè béèrè kan dáàdì ṣé mo lè ṣe nǹkan sí ilé ọlọ́run. Ah, ẹ free láti ṣe gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe sílé ọlọ́run àyè gbà yín láti ṣe yẹn. ẹ ṣe gan ṣe rẹ sọ máa mm. tẹ̀síwájú sá ẹ ṣe gan ni sá ẹ pẹ́ fún wa sá. kí ọlọ́run máa bá yín gbé kọlọ́run máa bá yín lọ lágbára ọlọ́run ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́. ẹ ṣe gan ni dáàdì ẹ ṣe ẹ pẹ́ fún wa sá. gba gbogbo ògo gba gbogbo ògo gba gbogbo ògo ọlọ́run mi. ah ọ̀nà wọn ti di ọ ẹ rama yes mamu ah. ẹ. ẹ rama ẹ rama ẹ pẹ̀lẹ́ ẹ rama yes ma Sherry, rí àwọn dádì náà lọ rọ mi sí yín mo ti lè yín bọ̀ látẹ̀kọ́ yẹn ni. Hey. Eh, bẹ́ẹ̀ ni mà <laughs> irọ́ mà wọ́n ní pé kí n sọ fún yín wípé lẹ́ẹ̀kan yẹn táwọn sọ fún yín wípé ọlọ́run sọ fún àwọn pé kí àwọn má gba owó yẹn ní ọwọ́ yín wọ́n ní etí bíi láwọn kọ bẹ́ẹ̀ ṣe wá yí sẹ́yìn lọ́padà wá kọ ti ibi báyìí wípé àwọn ti wá gbọ́ ohùn olúwa tààrà yìí pé ah kọ́lọ́ má jẹ́ jìyà gbé owó yẹn ní iṣẹ́ ọlọ́run ló máa lọ fún. kẹ̀sì máa wò àwọn náà ni mo fẹ́ fún lówó yẹn oh, tẹ́lẹ̀ o. God is grateful. <laughs> olúwa ṣe olúwa ṣe pẹ̀lẹ́ ṣe gan ni. yes ma ẹ ra ma yes ma yes ma yes ma yes ẹ lè máa lọ báyìí bọ́ ẹ má wọ́n ní pé ká ẹ má wulẹ̀ sọ̀rọ̀ nípa ìmọ̀ ò bẹ́ẹ̀ ti ṣe mú wá fọlọ́run. bàbá mi la tó gbójúlé tí ń fún ní ilà ìgbẹ̀jẹ̀ báyé fún ọ wọ́n máa gbẹ̀jẹ̀ o alágbára yé ńlẹ̀ ṣó fẹ́ dọ́lọ́hún ni. Ah, ori mi mo dupe o. Eleda ni mo ma be yoke. To ha si ru lekun bayi. e Mo bo lo nduro wo. Ta lo bo lo nduro ri bayi ti to to jere bo be. O wa ni lo ma fara mi fọlọ. Me gbogbo gbo gbo mi. Ori mi o se o. Eleda mi o se to si mu o. Ilekun ele ti yo ku o mà dá kẹ́dà lówó láyé o ẹ̀dá tó bá wá sáyé tí ó bá lówó lọ́wọ́ owó yẹ asán <laughs> ẹ ọkọ rẹ èmi mo ní <laughs> owó owó dá lára mi mọ̀nà ká oh my goodness ah ah ẹ wo mọ́tò ọkọ̀ bọ́gìnì bọ́gìnì gẹ́gẹ́ ìsọ̀tì <laughs> yéé boss lady boss lady boss lady. ọlọ́run. èjì ògbè gbígbẹ ni ó gbè mí ìwọ ló ń gbáláwo rẹ́ẹ̀kọ́ ni ló dífá fún Ọ̀rúnmìlà ńjọ́ tó dáfá ajé wọn ni kó mẹ́kù méjì àbí wẹ́rẹ́ kọ́ mẹ́ja méjì abirù gbàlà ọlọ́run mi là ire gbogbo ajẹ́ tiẹ̀ kí ire gbogbo jẹ́ tèmi fákúnlé ọmọ fápòhùndà torí orí mẹ́ta ló ń ti kọ́lé ọrùn bọ̀ wálé ayé orí idẹ orí òjé orí ìyangí. bàbá o bàbá mi o ẹ káàsán sá o mo kàn tiẹ̀ dé bàrè. ó dé bàrè ó rí rí àrìnàkórí ló yẹ kó kọ̀ rẹ́ mọ́ jẹ́ bó o ní gbogbo ẹ. gbogbo ẹ lọ dada. ó lọ bó sì yẹ kó lọ. ó lọ bàbá bàbá. bàbá o. ìyẹn <laughs> ò gbọ́dọ̀ rí ọba ẹ̀kọ́ ní kó bí ọ̀dà. àmì náà. kárí láì sí kò wá sí. bàbá ẹ mọṣẹ́ ẹ gbà mo gbé fún yín ẹ̀yin lẹ mo ti wá wà nínú ilé ọlá báyìí o gbogbo nǹkan wà lọ dáadáa ó lá da lára bàbá mi. bẹ́ẹ̀ ah! bẹ́ẹ̀ owó dùn kò sẹ́ni tó fẹ́ bó sì gbé owó ti dùn jù ah! Ah! kò ṣeé má ní ni mo ṣe wá wò pé ah! ẹ jẹ́ ń tọ bàbá tó ní làákàyè wá pé bí owó yẹn ṣe máa wá dúró tí ò ní lọ mọ́ torí èèyàn gbúdọ̀ tọ́ owó wò kó tún wá padà lọ tọ́ òṣì kó dà bàbá kó dà. tí n bá gbọ́ ọ yé dáadáa o ní o ò fẹ́ padà sẹ́sẹ́ àárọ̀. bẹ́ẹ̀ ni sà o ò fẹ́ kó relẹ̀ bẹ́ẹ̀ni sà o ò sì fẹ́ padà sẹ́sì àárọ̀ bẹ́ẹ̀ni sà. èmi kan ló ń ṣe o bá ti ṣe hmm. yorùbá tó. péré. o ò lè fojú kọ mi. ẹ ẹmí pé bóyá kí n má sùn. Hmm, hmm, ọ̀ká ẹ̀ láyé. ṣé fún ìjọ kan àbí fún láti sìn láti títí láéláé. láti wákàtí ilẹ̀ ni mo ṣe ń bọ́ sọ̀rọ̀ àti títí láéláé tó bá sì kàn wà nínú ọlá tó fẹ́ mọ́ mówó nú owó. láti wákàtí yìí ò ṣe ń bọ́ sọ̀rọ̀ o ò tún gbọ́dọ̀ fojú kan òun o ò gbọ́dọ̀ sun bó o bá pẹ́rẹ́ ọ padà sẹ́sẹ́ àárọ̀. a mi gbọ́dọ̀ sùn. Hmm. ẹ ah Baba, ẹ̀wẹ̀ kọ́ lè wọ́n fọwọ́ mú o ikọ́ lè wọ́n fọwọ́ mú hmm. ẹ má wọrí ẹ mọ hmm. iye ṣóòbù tá a ti ṣe gangan tó wó etí dé oh. ṣé sì ló máa padà wá di oh, pọ́blẹ́mù ni ìyẹn ò kì í ṣe pọ́blẹ́mù torí owó yẹn gbúdọ̀ dúró o gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe fún yín ní dáadáa ní dáadáa ní dáadáa tí n ti ṣe mọ́tò yín tó ṣì ń bọ̀ láti eh, eh, eh, ìlú òyìnbó ó ń bọ̀ so ah tí bá ti sùn máa lè ṣe lọ kò burú wọ́n ṣe ẹ̀ mọ́ ni ọ̀pọ̀ la ṣe fún tí yóò ṣe ẹ̀ padà wá débi pé wọ́n mọ̀ sọ gbogbo èyí tí wọ́n ń sọ yìí kò burú gbogbo ìgbà tó bá ti gbé wá èdè ara mi ló ṣe ọkà ilẹ̀ o ti yẹn fún ọ ní kìnní kan àbó ìmọ̀ fún ọ ní. ẹ ṣe bàbá mi o ẹ ṣe o bàbá yẹn ó mọ iṣẹ́ pọ̀ jù gbogbo orí wọn yẹn gìgìdá ọ̀fọ̀ ni kò sí nǹkan méjì tó túmọ̀ láyé wọn ju kọ́ máa ṣe. <laughs> ah okay okay okay ẹ̀ tá a bá ti kọ́kọ́ parí ní sáìtì alákọ̀ọ́kọ́ a lè lọ bẹ̀rẹ̀ ní tẹ́lẹ̀kejì náà ọ̀ tẹ́ bá ṣe fẹ́ gan a lè ṣiṣẹ́ pọ̀ lórí sáìtì méjèèjì that is not a problem at all. Eh, Eh, now I have a lot of people working for me now. That is not a problem. Eh, trust in me. I'm going continue my deliver now. <laughs> eh, ah, ah. sáwà tá a máa kó didi a máa didi ìlú kan àti wákò estate ló máa máa fún wa ní problem wọ̀rọ̀wọ̀rọ̀ kan. ẹ wo ẹ nídìí ẹ nídìí ẹ jàre. ẹ eh, bóyá kẹ́ ẹ kú wá sí ọ́fíìsì then we can discuss better on how we ẹ ò move forward yes yes yes. Uh, yes, you're correct. You're correct. Uh, oh. Okay, okay. eh ní láti je ka parí ilé ìkẹ́ to gbe mi fun wa jọ. Eh, ẹ ní ìdẹ. Hmm. Workaholic. <laughs> eh okay okay, máa pè yín padà, máa pè yín later. Ẹ later. Babe, babe, hmm. o wi pe. ọ̀rọ̀ mango nìkan náà ló fi lè mú mi ẹ <laughs> eh, why mango now. actually eh? mango ma jẹ kí nerves yẹn eh, calm calms your nerves. ẹ má kàn mí gan tẹ̀rí hmm. hmm. mango ló tún wà lọ gẹ́ẹ̀tì fún mi. Ah, hmm, it's good for the body. ṣùgbọ́n ṣùgbọ́n pé mo realize pé lately for like a week straight now say o oh, o oh, o oh, relax o sùn. So o ṣe kankan kò ṣiṣẹ́ back to back o ní dẹ̀ o yẹ kí o máa relax kí o máa rest because mm. rest is inevitable how come no break down. ọkọ mi Sorry. no food for lazy man. ẹ mo mọ yẹn. ọtí wọn ní sáà ń gbé. yẹn ò ní kéèyàn ṣiṣẹ́ para ẹ̀ náà. ló <laughs> máa ń gò ǹjẹ́ mo bí a. báwo ló ṣe ń ṣe jẹ́ pé ó ń rẹ̀ mí ìmọ̀ pé iṣẹ́ ti máa ń ṣe máa ń pọ̀. ẹ tó bá ṣe wípé bíi pé kò sùn ó lè sùn. <laughs> ká má rí mm, mi nílé sùn láéláé mm. àwọn bá sùn ọmọ bàkan jẹ. Oh. ó fi gbóná àti rẹ̀ láti ní ọ̀hún sí àti jìyà rí hmm? tí ọlọ́mọ rẹ̀ ti bless wá sí mi ò sẹ́ni reason tí a nílé farabalẹ̀ ká enjoy owó wa. yes ah that's it. babe. Huh? Mo ṣe ń bì pé bóyá orí nǹkan mi fẹ́ máa mú mi lẹ́gbàá. Mi gbọ́. Mo ń bọ̀rọ̀ mọ̀ nǹkan jẹ́ nǹkan lie down díẹ̀. Kí nǹkan nájú mi báyìí, mi máa na palẹ̀. Èrò máa ń tójú yẹn bá lọ ń parí, mo ti fẹ́ lọ sùn nìyẹn. <laughs> Báwo mo ṣe máa lọ sùn ládùúrú iṣẹ́ tó wà lẹ́yìn. ẹ hmm. ṣe rí gbogbo kan tẹ́ ní kí n ṣe pátápátá ni mo ti ṣe o hmm. Hmm. kódà gan bẹ ṣe ní kí n ṣe òun náà mo ṣe ah ẹ wo mo gbé fún yín ẹ̀yin lẹni. eléyìí tó dẹ̀ bá ẹlẹ́dàá mi mu tí kádàrá mi rọ̀ mọ́ ẹ mo ti rí mo dẹ̀ ti mu kò ṣe pé bóyá ó wù mí láti jáde kúrò òun ẹ̀ náà ní ojú àlá o bọ̀ wọ́n dìtẹ̀ mi ni wọ́n lé mi bọ́ta kúrò ńbẹ̀ torí sọ fún mi pé mi ì gbúdọ̀ sùn bó ṣe wọ́n ṣàkọtì ẹ̀ dáadáa gbogbo ẹ̀rú mọ́ mi lójú àmọ́ mo ti wá dé báyìí ní real life ẹ̀ mo fẹ́ kẹ́ fún mi ní nǹkan tí màá fi padà wọ inú ibẹ̀ yẹn torí bẹ̀ yẹn tẹ́ mi lọ́rùn á ah, owó dá lára mi bàbá ẹ máa bẹ́lẹ̀ dá mi yọ̀ tó bá jẹ́ pẹ̀yìn fúnra yín gan wà ń bẹ́ẹ̀ gan ni ẹ ti rí i pé bẹ́ẹ̀ ni bàbá mi. mo sọ fún wọn pé kò gbọ́dọ̀ sùn. ẹ sọ bẹ́ẹ̀ fún mi lójú àlá yẹn pé mi gbọ́dọ̀ sùn. Ah, ọ̀rọ̀ rẹ̀ mi ó rí ọmọ mi ó rí gbogbo ilẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀ta tó wọ̀ pátápátá gbogbo bó ṣe rìnrìn àjò lé ayé ara rẹ nù mọ n tó rí bẹ́ẹ̀ o ìwọ ló mọ n tó rí nù ilẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀ta ó rí ta lákọ̀ọ́kọ́ gbogbo ìgbà tí ohun àṣàǹgó òde tó ń ṣe làkàkà ó fẹ́ lówó ó fẹ́ dogún ó fẹ́ dọ́gbọ̀n ó fẹ́ dẹni yìí láwùjọ ó nu ah. bẹ́ẹ̀ ni gbogbo gbìyànjú rẹ kó fẹ́ dọlọ́là nù. No O wá rí tẹ́lẹ̀ kejì tó wọ̀ ó ní ó ṣokùnfà yàrá kẹta tó wọ̀ yàrá kẹta tó o ní ò fẹ́ jáde ń bẹ̀ mọ́ ó bá wọ ẹlẹ́ẹ̀kejì ò lè rí ẹlẹ́ẹ̀kẹta gbé. Hmm. ṣe rí mi mọ nǹkan tèmi rí ń bẹ hmm. tẹ bá nípa alákọ̀ọ́kọ́ yẹn gbà tí mo wà ń ṣọ́ǹgòdè mi mo fi bíi bíi thirty years mo fi barabulé ti kiri ń ṣọ́ǹgòdè how long mo fẹ́ lò nínú yàrá ẹlẹ́ẹ̀kejì kó tó di pé máa bọ́ sínú yàrá ẹlẹ́kẹta ṣé máa fi arúgbó ara máa náwó ni. ọmọdé ìkéwe ó kéwe wàyí wẹ̀yìn ẹ̀ wò kí ló rí. cotton yín kọlọ pink. Ah, kí láwọn bí kí ni wí. wo mi wò níbi ká dijú ká lajú owó ti dé owó rẹ ló dé lẹ́yìn rẹ o tó o bá ṣe bí mo ṣe ní o ṣe o wo mi èmi èso oògùn owó fún yẹn o gbọ́ mi dáadáa bàbá tó bí mi lọ́mọ ó kọ́ mi ní fáwọn ọmọ fá yanranyanran èmi èé ṣe awọ aláṣọ pípọ́n ah. ire ni wọ́n sì mọ̀ ṣe wọn ò ní ṣe kà líle ah. bá wá fẹ́ di bí ìpàdé dọ̀run. ah bàbá mm-hmm. ṣe rí èmi mọ̀kan tí mo rí inú lójú àlá mi dáadáa o ilẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì yẹn ṣọ́ọ̀ṣì ni o mm-hmm. ṣé inú ṣọ́ọ̀ṣì yẹn ni ti máa pàdé díje kúpì tó máa introduce mi sí bàbá ẹ̀ ọ̀tẹ́dọ́lá tó ọ̀tẹ́dọ́lá wá introduce mi sí dangote tí dangote àwa introduce mi sí bill gates ni. ẹ wòmí wòmí gbogbo tó ń wù kò yé mi. o ò rí mi bó ṣe ń wò mí lórí èso oògùn owó fún mi fẹ́ tiẹ̀ kò gbọ́ dáadáa o bàbá tó bí ń lọ́mọ ọkọ mi níṣẹ́ mo mọ fá omi wò èmi ẹ̀ ṣe àwa láṣọ pípọ́n ìrìn àjò rẹ kọ́kọ́rọ́ ọ̀la rẹ ọwọ́ rẹ ló wà fúnra rẹ ló sì ṣílẹ̀kùn ọ̀la rẹ tó o bá ti lè rìn gẹ́gẹ́ gbogbo tí wọ́n sọ fún ọ nínú ilẹ̀kùn gbogbo ìgbìyànjú tí wọ́n sọ fún ọ nínú ilẹ̀kùn ọ̀la tó o sí tó o bá ti ah. ṣe ló bá tán. bàbá ẹ kàn mú mi lọ excursion lásán ni kò ah. ṣe kí bóyá lágbára láti jẹ́ kí irú kinní yẹn ṣẹlẹ̀ ah. ẹ kí wàá nítumọ̀ gbogbo napin tẹ ẹ gbé yẹn ọjà tán fi pọn ọmọ yín ó yẹ kí mi gan ti mọ̀ gan gbà tí mo wá bí báyìí tẹkàn gbé tébù àtàṣọ white àti kinní kan káàkiri kò séèrè kò sí drawing kankan ẹ bàbá ẹ mọṣẹ́ o ẹ mọṣẹ́ kankan rárá gbogbo kinní kan ṣe fáyinrinrin hmm. gbogbo ilé yẹn wo ní Yorùbá film ni hmm. ọfọ ẹyọ kan náà lẹkàn tẹnumọ́ látijọ́ ọfọ ẹyọ kan náà ni hmm. ẹ mọṣẹ́ kankan bó tilẹ̀ wò kéré mọ́ ah ah ẹ kò wá dolúwẹ̀ láàmú mo kọ̀ dẹ̀ mo kọ̀ dẹ̀ lọ lójú àlà ẹ wá fọlá tólúwẹ̀ lẹ́nu wò ẹ tún wá fẹ́ gbà padà hmm. ẹ wá sọ pé iṣẹ́ tí bàbá yín fi lè yín lọ́wọ́ hmm. bàbá yóò fi lè yín lọ́wọ́ fọ́mátì gbogbo kan tẹ́ ṣe jàre. pẹ̀lẹ́ so o ti ké tán. ṣé mi. sọ fẹ́ kí n fi kún tara rẹ. kí ló kí lẹ máa fi ṣe mí. tó o bá wá fẹ́ kí n fi kún tara rẹ bọ́ọ̀tà kí n dẹ́lu mi lò. tí n bá bọ́ síta ń bẹ̀ ẹ̀ máa lọ sọ fún gbogbo everybody pé fake ni pé mọ̀ kankan. ẹ lè halẹ̀ mi mi ìbẹ̀rù yín mo kàn ń bẹ̀rù orí ara mi mi. kí ni dìde lẹ́rọ̀ kí n tó fi kún un. ṣé pẹ̀lú kinní tó fi máa ń rẹ ọmọ kékeré. aṣákáàdì lórúkọ tá à ń pè fá. àríkáàdì lórúkọ tá à ń pè sọ̀dàrà àríkáàdì kàdí lórúkọ tá à ń pè yíyá lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀rẹ́ ìlú ẹ̀ẹ́dẹ́wà parapọ̀ wa. parapọ̀ síbo. mi ò ní ṣe rí ah, ah. kí ni mo ń ṣàwọn ọmọdé yìí náà mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ dọlọ́rọ̀ láìpẹ́ ọjọ́ wọ́n ti gbàgbé pé àyè fi wàdùwàdù rédà lórí ikọ̀ bàbá mi la tó gbójúlé tí ń fún ní ilà ìgbẹ̀jẹ́ báyé fún ọ o wọ́n máa gbẹ̀jẹ́ o alágbára yé ńlẹ̀ ṣó fẹ́ dọ́lọ́hùn ni alágbára yé o ẹ̀ ṣe fẹ́ dọ́lọ́hùn ni bàbá mi wòyàn o. bàbá mi mm, àdákẹ́dájọ́ alágbára yé ṣe fẹ́ dọ́lọ́hún ni alágbára yé ṣe fẹ́ dọ́lọ́hún ni ènìyàn ló ń wá ló ń wá wàkúwà ẹ ò rí bàbá mi ní fúnni ní nǹkan tí kì í wẹ̀yìn wọ̀ báyé fún ọ ní nǹkan wọn á fi gbẹ̀dẹ̀gbà lọ́wọ́ ẹ wo wo wo kò sóhun táyé fún ni tó ń bá nìkalẹ̀ torí bá. bàbá mi ní àfúnni má sì rẹ̀ gún àfúnni hmm. má sì ẹ ní láti jẹ́wọ́ gbogbo nǹkan ìkọ̀kọ̀ tẹ́ ṣe pamọ́ sí ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ní àfi tẹ́ ẹ bá jẹ́wọ́ ní gbogbo nǹkan tó ń ṣe yín tó fi lè lọ ó yẹ kẹ́ ẹ fi nǹkan kan pamọ́ fún Ọlọ́run kò dẹ̀ kẹ́ ẹ fi nǹkan kan pamọ́ fún ẹ̀mí mímọ́ torí pé àti inú àti ìta àti ọkàn wa lọ́lọ́run ọba ń wò gbogbo ohun tẹ́ ẹ bá ṣe ní kọ̀kọ̀ tó mú yín ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ìbádá kẹ́ ẹ jẹ́wọ́ báyìí sista maniya. Yeah ẹ jẹ́wọ́ iwájú ọlọ́run alààyè láwa yìí ó ní tí èmi bá jẹ́wọ́ àwọn àìṣedéédéé mi ó ní a ó sì gbà mí là ẹ jẹ́wọ́ kí a bá lè gbà yín là. èmi ọlọ́run ní kẹ́ ẹ jẹ́wọ́. mo rọ̀ yín ẹ jẹ́wọ́ fún àlàáfíà ara yín ni ẹ dákun ẹ ti jẹ́wọ́. pásítọ̀ ó dàbí pé níbi tá a dé dúró a gbọ́dọ̀ ṣe kọjá báyìí lọ bóyá ohun tó kù ni pé ká sọ fún àwọn ẹbí wọn kán wá gbé wọn lọ sí hospital we have tried our best tí wọ́n bá kọ̀ tí wọ́n bá jẹ́wọ́ that will be the next thing. bàbá mi àdàkẹ́dájọ́ ẹ fẹ́ jẹ́wọ́. mo máa jẹ́wọ́ sá. ó yá ẹ jẹ́wọ́. ṣe rí njọ kínní thank you jesus olúwa Pastor, we pay ọlọ́run ń bẹ bíi tàtijọ́ àwàlà ò sin bàbá bíi tàtijọ́ mọ́ ṣe rí wípé kò sí nǹkan kan nǹkan ìkọ̀kọ̀ kan tá a lè ṣe pamọ́ níwájú ọlọ́run ṣe ráyé mo gbà á ládùúrà wípé lẹ́nìí olúwa yóò mú gbogbo àìṣedédé rẹ kúrò olúwa yóò mú gbogbo àìṣedédé rẹ kúrò yóò sì mú ọ lára dá. Ah gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé mímọ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ déédéé rẹ̀ ó ní òun ọlọ́run ọba yóò sì sọ di alààyè ọkàn nísìnyí tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ déédéé náà olúwa sọ di alààyè ọkàn jésù agbára wa àmín lórúkọ jésù olúwa ti tú ọ sílẹ̀ o ṣeun jésù ọba lágbára ìgbà tí mo dọ̀dọ̀ rẹ̀ wò ló bá wa ṣe ọba tí kò yí padà o ṣe o bàbá o ṣeun jésù ọba lágbára. ó yá dáhùn tọ́kìn a sọ bọ́nú mo ní ọwọ́ sọ́run ara rẹ. wọ́n ní ọwọ́ sọ́run ọwọ́ ọkọ yóò tó wọṣọ tẹ́nì sẹ́ni. síbí. Ah, wọ́n kíákí ẹ̀yàwó rẹ. ọfẹ ọfẹ. ọ̀ya sọ̀rọ̀ bẹ̀rẹ̀. ẹlẹ́dàá rẹ̀ ń gbọ́ náà. kọ̀wé fún ọgbà tó sọ̀rọ̀ bá sì ni wá sọ̀rọ̀ ìrẹ̀ yóò sí orin kú ọjọ́ mọ̀mọ́ wàhálà. ló dáadáa. ọ̀yẹ́ súnmọ́kọ yín. lónìí ọ̀fẹ́ fẹ́ yà. ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rìn dáàdì ọyọ ọ̀rẹ́ yẹn lẹ́yìn mọ́kọ yín. ọ̀fẹ́ fẹ́ yàwó lónìí. bẹ́ẹ̀ ni a ti sọ tán. bọ́ọ̀gbọ́n ẹlẹ́dàá rẹ̀ ọ̀yà kọjú sí ìyàwó ẹ̀. ẹ̀gbọ́n rẹ̀ kọjú sọ́kọ yín náà. ọ̀yà fi òkà sí ọkọ rẹ lọ́wọ́. ẹ fòkà sọ́kọ yín lọ́wọ́. fòkà sí lọ náwó. resident. ọwọ́ ilé. ọwọ́ ilé yìí èyí. náwó yìí ah, wọn náà ti bọ̀ tipátipá. ó yíwọ́ wà nílẹ̀ ó fẹ́ ṣe sọ̀kí eléjò ni. sọ̀kí eléjò nù. ọ̀yà náà. ọ̀yà sẹ́yìn ọ̀kẹ́sẹ̀ kú ọ̀nù ìyàwó sí sẹ́yìn ọ̀yà ìdìmọ́ra ọ̀yà ìdìmọ́ra ìwọ ló ń lọ ọ̀yà ìdìmọ́. ẹ dìbọn kọ yí. a ti gé e o. pẹ̀lú àṣẹ Ìdùmarè olórí tuntun máa wà fún lọ́la. ṣé ẹ̀gbọ́n kan tó sọ ni ó ní níwòye ọ̀la olórí tuntun máa wọnú ààfin gbogbo yín wá ṣe kábíyèsí o ṣé nǹkan ṣe yín ni ah! adéwojú mi. olórí ibo là wọn lé. ẹ jọ jẹjẹ gbé kan. ayé mi kò fẹ́ tó bá dún bí egungun èmi kan máa dún bí ọ̀rọ̀. olórí Dóyin Sọlá lè yé yìí. jọ gẹ́rọ̀t gẹ́rọ̀t. olórí Dóyin Sọlá o olórí tó burú sí èsì lọ ilé ọlá ló ti wá. ẹbí Dóyin Sọlá. ẹ má fi olórí pé olórí yóò kó ibà. àwọn ìsà tó ń bẹ lọ́sìn yìí náà olórí lórí sọ́lá alákọ̀ọ́lé rẹ̀ àgbà fi tòní àgbàlẹ̀ inspirational marketer ló gbé jáde. Olùsọ̀la ó gbóná bí ẹlẹ́gùn sọ̀pọ̀ náà sọ̀pọ̀ náà ó gbóná ẹlẹ́gùn ẹ̀ gbóná. Ṣèjọ́ ló gbọ́ bàgán ló gbọ́ ọ̀kasà ogun ọmọkùnrin kàkà àbájá. Olùsọ̀la ló pàṣẹ láàfin. Kábíyèsí ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Àbí wọ̀ fọ̀gánáísà yẹn kọ́ ni. Tó bá jẹ́ pé kan náà wọlé èmi ń tẹ̀lé mi bọ̀, ṣé mo ṣe máa ń lánú ẹ pé èmi? organizer ni. ṣàgbọ́ olórí lóyin sọ́lá lọ́ba ìlú wa ó ń gangan aláṣẹ àpàṣẹ. ọba ni mí omi yẹ kí n bá lọ́dọ̀ gbogbo ni. sọ fún kábíyèsí kó bá olórí tó tó. àṣetò tí ó lọ wọ́n láàfin gẹ́gẹ́dẹ́ ṣètò tó máa gbìnà tàbí tó gbùgbẹ́. kíkẹ́ fún mi ọ̀dájú. olórí lóyin sọ́lá ò ní gbà sinimá ti tó sọ́lá lélẹ̀ it's a movie pretty like to spy fún láyọ̀ ọjọ́ yẹn olùtọ́lá ẹ̀jẹ̀ bá wá sí owó ìyá gáwó managed by owó làbí àjàsí ibrahim yekini tẹ́lẹ̀ alájà mọ̀sán mr latin fúnmiláyọ̀ ọjọ́yẹ̀ olùtọ́lá kẹ́mi àgbésìkẹ́mi tí lẹ́kọ̀ọ́ látúnjì bọ́ọ̀sì arẹgbẹ́sọ̀la bíọ́lá adékúnlé oyèwùmí èsùsù owó labí àjàsà gbẹ̀ngà débáyọ̀ ìmàlẹ́ àbọ̀ fẹ́ràn mi ọ̀yà lọ́wọ́ túndé adékúnyè nínú sinimá láìsí àgbẹ̀ àkọ́lé ẹ̀ ní olóògbé sọlá sapajude in english ó ti jáde báyìí staple of agbalẹ̀ transpersonal marketer toymax films holding army arena shopping complex bọ́ládé oṣòdì lagos a standard motion pictures àti kenny climax lárẹ́nà oṣòdì ló ń distribute ẹ̀ sinimá tuntun olóògbé sọlá agbára agbára agbára sinimá tó kọjá àfẹnuròyìn ni àwọn tí kò ní ọkọjá bẹ́ẹ̀ sí. ọlọ́run ni bàbá mi wò yó ẹ bàbá mi àdákẹ́dájọ́ mm, alágbára yé ṣe fẹ́ dọ́lọ́hún ni alágbára yé ṣe fẹ́ dọ́lọ́hún ni ènìyàn ló ń wá lọ́wọ́ wàkúwà ẹ ò rí bàbá mi ní fúnni ní nǹkan tí kì í wẹ̀yìn wọ̀ báyé fún ọ ní nǹkan wá fi gbẹ̀dẹ̀gbà lọ́wọ́ ẹ wo wo wo kò sóhun táyé fúnni tó ń bá nìkalẹ̀ torí mi ò sóhun táyé fúnni tí ń bá bàbá mi la fúnni máa ń sìn mm. rẹ̀ gùn bàbá mi ni àfúnni bá sì rẹ̀ gún àsúnni bá sì rẹ̀ gún nù. ìlú kọ́wọ́kọ́wọ́ ni wọ́n ń bá lù ó ayé yìí le ayé pé bá ṣẹ̀dẹ̀ mọ́ wò bẹ́ẹ̀ ni gbára lé nìyàn alágbára yóò lè tọ́ ọlọ́run